pé wọ́n ń pè wọ́n síta dọ́dọ̀ rẹ̀ kò lè sọ fún ò gbọ́ kó mọ́ àwọn àti ìjọmọ́ ókè wọ́n ń kí jẹ́mọ̀ láti ilé ìpínlẹ̀ ìpínlẹ̀ lọ́dọ̀ rẹ̀ àtọ́ ókè ibẹ̀ pé wọ́n ké ó jákè ní jẹ́gẹ́gẹ́ jákè ibi jẹ́gẹ́gẹ́ jẹ́jẹ́ wọ́n ké jẹ́jẹ́ pé tí ó wà òkè báyà àbí gbogbo ẹ̀ jẹ́jẹ́ ló gbọ́dọ̀ jẹ́ ọ̀kẹ́ Thank you. Yeah.

Nào. Chỉ bọn tôi wí. Nào. Đây. Uh-huh. Nào. Four hundred. Uh-huh. Ọ̀hún oh, kò Lẹ́yìn lè fi ọmọ tó lówó lọ́wọ́. Thank you. Kí ló ti ẹ̀hẹ́? Kéèyàn lè fún ẹnu ọ̀dà mo ti gbọ́, kẹ́rí tó ń tó answer Gbogbo pẹ́sẹ̀ tẹ́lẹ̀ kí ló tó ìpínlẹ̀ ọ̀rọ̀ Ali àti Fatima Àbí? tó bá ẹgbẹ́ pẹ́sẹ̀ ń bá ní tí ẹ̀ lè fọmọ ọkùnrin tí ò lówó lọ́wọ́ ẹgbọ́ ẹ wá ní wọ́n ní sàdá àti Fatima fọ́tí tàbí ṣé fọ́ọ̀dẹ̀ ìlàmù gan ni mo mọ̀ tẹ́ ń wí ẹ́ wọ́n ní ṣe mo mọ̀ tẹ́ ń wí ọ̀dà mo ti gbọ́ so ẹ sọ yóò so ẹ̀yìn rò pé pé wọ́n ti 400 grams owó tó pọ̀ ní àrí

mo ti gbọ́ dẹ́n ẹlẹ́ẹ̀kẹta aláwọ̀kọ́ ni ẹ àbúbá sí àdúmọ̀rún fẹ́fẹ́ wọ́n wọ́n náà kí lọ ẹ̀ẹ̀ kí abẹ́rẹ́ yóò gbà náà á jẹ̀ dáhùn rẹ̀ ẹ́ ẹ̀ẹ́ ìní sí báyìí ẹmọ tẹ́ẹ̀tẹ́ báyìí pẹ́ṣẹ̀ yọ̀kan ní kẹ́ béèrè ẹ ti béèrè pẹ́ṣẹ̀ mẹ́ta àwọn amáàmà fi ìtàn Fátímà Fátímà Fátímà náà sáà gbogbo ẹ̀ ó ti ok inú ẹ̀ tó bá kàn náà ló Thank you. Ah, ẹni kí ni Thank you.

ẹni tó bá bẹ́ẹ̀. ókè pé ẹni tó bá rìnrìn àjò náà bẹ́ẹ̀ náà tọ́lọ̀ lè gbàdúrà rẹ̀ pé àwa ní tọ̀ sí búlùbù ìrìn àjò bá dá Thank you ọ̀dà ṣe ṣe àwọn pẹ́sẹ̀ ẹ̀dí pé wà rẹ̀ Ah section alákọ̀ọ́kọ́. Now, question, question alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú pé ká sọ pé èèyàn bá sùn àbẹ́yàn gbàgbé sásìkò oorun tó yẹ kéèyàn sí ó wá fi lọ kéèyàn bá jí kílẹ̀ ni ó ṣe wọ́n fẹ́ kásàlàyé àdísà náà sallallahu alaihi wasallam ànábì lọ sógun nígbà tó lọ sógun òru ni wọ́n ń bọ̀ wá padà ìgbà tán dáyè kan àdìsí bùkọ́rí àtàwọn yòókù ni. ìgbà tán dáyé kan ànábì wa ló ń fẹ́ rẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀. ànábì wa sọ fún Bílálù pé sẹ́wọ̀n pé tó bá sì lọ sókun báyìí pé tí gbogbo ọkùnkùn kọ́ ni ó sùn torí pé àwọn ọ̀tá wọn tún lè lè ambúṣì fún wọn náà tààtò àwọn àkọ́wé kọ̀ rárá àwọn táníkó máa sọ àwọn níbi láti pé tóun bá ti ń àwọn tí ìsìnkú náà ni ó pè wọn bá sọ̀rọ̀ bá tó tó lè já wọn nígbà táwọn là ń sọ ìyá sùn ẹni tí wọ́n ní kó máa òun náà sùn wọn ò jí títí àdéhùn náà sọ wípé òun gan ti wá má ṣe jí tí àfikún òun yọ báyìí ní àlẹ́yìnwá sọ̀lá ọ̀sọ̀lá àlẹ́yìnwá sọ̀rọ̀ pé káwọn kọ́kọ́ kú bẹ̀yẹn pé káwọn mú kú bẹ̀yẹn pé ibi téèyàn bá ń sùn téèyàn fi ń gbàgbé títí ń sùn tásìkò àdúgbà fi ń kú títí ń kọjá ṣèdọ́nù sùn pẹ̀lú àwọn ọmọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù irun tọ́lọ́wọ́n bá pàtùkù sí i ìbáàdà ńláńlá ni tọ́lọ̀ ọ̀bọ̀ fi ṣeré bó tiẹ̀ ṣe wípé tó bá ṣe gbọ́ lọ́wọ́ ọba bá pẹ̀kan fún wa ní taofik àǹfààní rẹ̀ ó pọ̀ báwa pẹ̀pẹ́ bá hmm? sọ pé ní gbogbo ìjọ pèsè mùsùlùmí ń ṣe tá a bá sọ pé èyí tí èèyàn sọ pé ó tẹ̀ wá súyàn ẹ́ tẹ́lẹ̀ bí ó sọ pé ó sùn ọ̀nìyàn torí pé á ti kú ni ojúmọ́ sì ni àsìkò láìsókè sẹ́mọ̀ pé náà ló ṣe pé tẹ́ẹ̀sì ló jẹ́ fún mùnáfìkì tẹ́ẹ̀sì ló jẹ́ fún mùnáfìkì mùnáfìkì ó máa rúnra ni ẹ àfẹn tó bá bìlífù pé ọlọ́run ọba mi ní kí n ṣe nǹkan yìí bó ti gbọ́dọ̀ ṣe inú mi ti ń dùn sí nǹkan yóò fi gbogbo lórí ẹ̀ wọn là lẹ́yìn sọ̀tọ́ là fẹ́ sọ fún wa wípé wọ́n sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ ọ̀run káṣí wọn lásìkò rẹ̀ ànábì wa ń sọ àwọn mùnáfìkì ànábì tíríkà sọ látòlù mùnáfìkì èrò táà ń sọ̀ ń pa èyí ìran mùnáfìkì ni bó mùnáfìkì máa ń ṣe tásìkò òun bá tó mùnáfìkì ó máa dúró nígbà tásìkò rẹ̀ ó lọ tó bá ìpínlẹ̀ ìsìn zúrì bá wọlé níbi irú aago kan bọ̀ zúrì ó lọ níbi báyà ká tó di aago mẹ́ta ààbò àbí three fifty mùnáfìkì ó dúró kó di three forty. Eh, three forty àbí three forty five eh, so that bó bá ẹgbẹ́ mẹ́rin náà ló bá ti yóò kàn jẹ gbárímọ́lẹ̀ ni ya ń kúrò sọ látàhù nàkàn yóò mọ yóò fi hàn gẹ́gẹ́ bí ẹyẹ àjẹni tó bá fẹ́ píìkì kanlẹ̀ yóò fi kúṣẹ̀ tó lè tó kò fẹ́ kí táàmù yẹn gùn rárá pé ṣé bá kàn fẹ́ fún yín ní fọ́múlà súrọ̀ rẹ̀ lásán náà yìí gbà ní ó tọ́ra tẹ́ẹ̀sì pé èyí mùnáfíkì náà gbéyàn wá consistent lórí òun ọ̀yàn lásìkò yàtọ̀ fún àtàn tó fún wa tòun bá ṣe bá bá ní wọ́n fún òun lè tó tán bá níjọ kan bá bẹ tánú ìtọ̀sọ́lá sọ wípé wọ̀jú ìlà kòrátò ayé ní ìsọ́lá ìgbà tí nù mi máa ń dúdú ibi tọ́lọ̀ bá tìbù náà mi sí orí ìran sẹ́wọ̀n pé ibi títún náà bá wáyé onímọ̀ bàtà kò lọ fàánù ìtọ̀sọ́lá kò sọ pé sọ fún Bilal ààrẹ ìṣẹ́ máa béèrè pé ah, a lè Bilal àríṣìnà bí hàn ẹ́ àṣọ náà ò tí kò nítorí pé ibi inú nìsinmi wà ṣùkọ́lọ́ ọba kó ṣe àwa náà bẹ́ ìgbẹ́ tẹ́yìn bá ń ṣe ń di ojúmọ́ tẹ́yìn ọba ara tó ń bẹ́ hmm, ṣètọ́n lè lò láti gbé yẹn mi ẹ á kí kú náà ni àmọ́ kọ́lọ́ ọba pa ti ń wà níbi ìrún náà tọ́ so bàbá ìbùsọ́ làwọn ají ànábìkà fún bẹ́ẹ̀ wọ́n wá mú síwájú gbàtà mú síwájú ànábì sọ́lá ọ̀sọ́lá wọn wá sí bìlá lùpẹ̀ lẹ́gbàá kápẹ̀ wọ́n kọ́ pé òun gan táàmì ẹ̀gá wọ́n pè wọ́n wá sí àtàkà ìpàdé sáka lè dá nǹkí bíbọ̀ àṣùbà níbẹ̀ wá káṣùbà. so tó fi hàn pé bí ìwé náà bá tẹ̀lé sí ìyẹn náà bẹ́ẹ̀ pé ìjẹ́ wọn bá ní bẹ́ẹ̀ tó náà. anybody tó bá ní ìfìrun àṣùbà tó ṣe kó ní ríṣẹ̀ láti ní ilẹ̀ tí kì í ṣe kó ti wo fíìmù para rẹ̀ lóru àbólọ́pàá àbórojọ́ àbódásí kan tí ò wúlò òun ní òbí jẹ́ kó rí ìrùn kíláàsì bá èyí ò tó bá ti lè ẹ̀jẹ̀ ńláńlá ni o ẹ̀jẹ̀ ńláńlá ni o ó ti bú àwọn èèyàn pa ó lóun ti rọ́dún pẹ̀lú ìwé pa ó ti wá sí ní kẹ́ńtì tí ó ṣe náà ló ṣe tó fi sùn kọjá àṣùpá ẹ̀jẹ̀ ńláńlá ni èyí torí ẹlòmíì kéèyàn ti tẹ̀ wọ́n náà tuntun yẹn bí ẹ̀ náà bá di táàmù téèyàn

ẹni wọn àwọn lè ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sábà tí kí ọ̀sán mọ́sálásí kìí ṣe kíláàsì ní ẹ̀rọ lè fi mọ́sálásí ẹ̀gbọ́n sábà tí kí ọ̀sán mọ́sálásí kìí ṣe kíláàsì ní ẹ̀rọ lè fi tó wọn náà mọ́sálásí jàmá náà wọn kọ́ lọ lè fi mọ́sálásí ẹ̀ ẹ̀ ẹ̀. ó ní ẹgbọ́ iná mọ̀ na fún ẹgbẹ́ pé sábà masjid náà gbọ́dọ̀ sí kí hàn ni wọ́n lè masjid ẹgbọ́ ni

wájìbù ní kó wá sí mọ́sálásí torí jama wọ́n ti wá sí jama tán musa apu lórí kò sì sí ní mọ́sálásí tó ní dájọ́ kóòsì sí mọ́sálásí bẹ́ẹ̀ òsì lérí jama àwọn kan tàbí sí jama mi àmọ́ lẹ́yìn àgbà sí jama tán kó sì ní ẹtí kan gbá ògbọ̀rọ̀ ní mọ́sálásí tọ́ tó báwọn lè yóò ṣe ṣe tọ́ sẹ́wọ́ ayébáyé ní ìdíyà wà ní ìjà ní sọ̀tọ́lá bẹ̀ wá sọ fún wa pé irú ìjọba ìjọba tẹ̀lé jẹ́nẹ́rálì kí ni yóò ṣe ànábì sọ́lá sọ pé manama ansọ láti àwọn sí yàrá ẹni tó bá ikú bá tún gbàgbé pásítọ òun kan fi lọ àwọn sí àbó gbàgbé tí èdè gbàgbé tẹ́lẹ̀ ẹ fálìlì tó lè ha ẹ ìdá àgàkà ọ nígbà tó bá rántí yẹn náà ní kó fi fàdálíkà wà fún àsìkò rẹ kóbì fẹ́ tó bá ti pèsè ó tún gbàgbé àbó gbàgbé tètè bóyá ó máa máa tóun bá kírun gbà tí ń kí ìyẹn kọ kéé ṣe gbèsè ní sẹ́sà ẹgbọ́n mi gbèsè kọ́ ní sà ń kí i lásìkò rẹ̀ torí rẹ̀ náà láti ní kó ṣe àkàtà ìtọ́ ẹ ẹ wàá béèrè pé tó bá wa kí ni kí kí ni ibi táàdì ti ti tu wálẹ̀ ibi tó ti tu wálẹ̀ ni pé ká sọ pé nìsín èèyàn lálẹ́ àná kò rántí kí wọ́n dín sí tàbí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lórí òkú òsì mọ́jú ó ti ṣàtàyè wà jáde ọ̀gá òun padà sí mọ́dúrídì òun ṣé àmọ̀ pé tábà tó bá gbèsè bá ló bá fẹ́ sàn nítorí ẹ̀ka sọ fún un ni pé tó fi tó fi tó mọ́dúrídì òun kó wá sí mọ́dúrídì kó tó fi ṣá tó wà lẹ́yìn kó mọ́ wá sí ìbọ̀ àmú ẹni ẹyọ kan tó gbàgbé òun náà ni ó ilé ní táìm tó bá ti rántí àǹfààní pé àsìkò rẹ̀ nu òun ní wípé mọ́sílìmù ìrún alẹ́ ni tó bá rántí lásìgbà náà kó fi kó má sọ pé onígbà ah, lásìkò mọ́sílìmù yẹn bá lò nígbà tó rántí ẹ̀ náà ní òkè ànábì ní àsìkò rẹ̀ nu òun sọ̀rọ̀ láàrú sọ. Eh. ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ kò sí ti máa gbé. ọ̀làwọn alàbúrò sàgbàgbé tàbí kò sáàtì kí máa gbé. tí a rí sí ọkọ̀ ṣe fún ni pé ọlọ́run bá kọ́kọ́ gbé ẹ̀ṣẹ̀ lọ fún ẹ́ bìkọ́ tí ìbájú bá gbàgbé tí èkó dẹ̀ sùn fún pé èèyàn dì lé ìran sásìkò rẹ̀ fi kọjá ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọlọ́run ló ń gùn kókó sùn gbàgbé àbí ó gbàgbé kì í sẹ́ni tó ń pé kó gbàgbé o tí kà ń bá tiẹ̀ lọ tó lóun fẹ́ kí papọ̀ òun ni òun ò kò ká o kò ká o ìbàjẹ́ ni o àlọ́lọ́run ọba pé ni o ìṣe ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́yé ni o nǹkan tọ́lọ́run ọba bá fásitì sí àsìkò rẹ̀ náà nìyẹn gbọ́dọ̀ sí o kìí sí òun ṣe lásìkò jẹ o and ẹgbẹ́ wa láti mọ́ pé wọn àgbà wọn làbá lápọ̀tìmẹ́ntì tẹ́ni ká wá lágo mẹ́jọ àtàgo mẹ́fà láti débẹ̀ à chífù èèyàn gbọ́dọ̀ débẹ̀ ní ìdíyẹn bá débẹ̀ bí ó mọ̀ sọ̀rọ̀ chief ni o ọlọ́run ló dá chífù àti wọ o ó bá ti wá kan tọ́lọ́run pátó wà dé ẹ̀ ọlọ́run ò rorò àmọ́ chífù rorò àwọn bàbá ti fẹ́ gbowó lọ́wọ́ wọn gbogbo àkọlé làwọn fún un àwọn akẹ́kọ̀ọ́ àkọlọ́ọ̀fù ti wà náà ní ṣáàgbé sọ́lọ́ iná láàgbà fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ o ṣèyẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀sí ẹlòmínà bẹ̀tẹ̀ bóun náà máa ń sàwọn nǹkan mi ẹlòmí ò lọ bí iṣẹ́ lóòótọ́ ó ní lẹ́ẹ̀sí ìṣù bóyá kìíní ní ìgbésí ìṣù lẹ́ẹ̀sí ìṣù náà tẹ́ báyìí bá ti wá kó ìṣẹ́ lóyún kò lágbo bíi ẹ̀rí ìbèlè kò lágbo márùn-ún báyà kò sì fi máa rà sáà sí

so tẹ́ẹ̀ bá wá ti bẹ́ẹ̀ èèyàn ní choice èèyàn lè wọnú òun tó ń tàn èèyàn ò wọnú irun ìṣá àtúntí pẹ̀lú àníyàn lọ́dún ṣẹgbọ́ so fún pé èèyàn gbàgbé ni àbí ẹlẹ́sì ẹ̀ṣẹ́ lọ fún yìí so bí wọ́n bá ti ti kọ́ ọlọ́run fún ọ bíi pé àsìkò rẹ̀ ṣe kù sí náà ni òkè yóò wọnú pẹ̀lú àníyàn lọ́dún tí wọ́n bá wọlé pẹ̀lú àníyàn lọ́dún ìlú tí wọ́n ṣe bí ìbá ti mẹ́ta ti yàn tán ẹ́ lẹ́yìn ìṣá ni wọ́n lè ṣe kan méjì nínú kó pé kéèyàn jòkó ẹ́ kí ìmáàmù àtàwọn tó wà lẹ́yìn rẹ̀ káwọn lọ lè tẹ́lẹ̀ kẹrin wá wọ́n bá tẹ́lẹ̀ kẹta kan wá báwọ̀ níjòkó ṣe ìwájú sálámù pa ẹjọ́ pàṣáwùrù papọ̀ ìwájú sálámù ẹ́ ìyẹn lè ṣe èèyàn ṣe léèyàn pé pé èèyàn fẹ́ sálámù táwájú ìmáàmù kéèyàn tẹ̀lé ọ̀tá ní títí mo lè ṣe kó fi pé bẹ́ẹ̀ bá ti sínú mẹ́ta ló sàlá. ó bá sálámà bí wọn bá dìde tó fi ẹyẹ ọ̀kan tì mọ́mù iṣẹ́ ẹyẹ ọ̀kan ìṣá jẹ tó kọ wá sí mẹ́ta sí. ẹ wà bẹ́ẹ̀ pa eléyìí tó ń wá sálámà sáwájú mọ́mù yìí ìwọ́n ló sì tẹ̀lé sáyé wà àyè wà fún tó bá fẹ́ mú jẹ́ lágbáyé wà fún ẹ̀rí méjì. Àlẹ́bísọ̀lá rọ̀ sẹ́lẹ̀ lánàá bí wọ́n ti sọ̀lá tó hàwù sọ̀lá hàwù ní ìmọ̀ sáńkì lójú ogun yẹ́rí kó alùpùpù gbàgbé fún aṣọ àti nìka. Ó ń láwọn pọ́ǹpù tó pọ̀ sọmọ fi ń kì pọ̀tẹ́ yọ kan tó lọ pẹ̀lú bàtà bẹ́ẹ̀ ti gbàgbé ní pé alùpùpù ìwà lójú ogun nísìn àwọn tẹ̀ ń bá já kíbla yìí wọn wá yíra ní kíbla kọ́ńtà tẹ̀ ń bá já báyìí kọ̀ǹtà ewé tẹ̀ bá ti ń kírun ẹ lè mọ gbọ́wọ́ tá ń gbé ẹ ní oṣù ẹ àwọn ọmọ ogun sí méjì àbí àmẹ́jẹjẹ ìwádìí sọ̀tàn àti ànábì sọ̀tàn wọ́n pín àwọn ọmọ ogun sí méjì ànábì rákà méjì náà wọ́n fi torí pé táwọn jagun bá wọn kan ìrìn àjò ni wọ́n ti lọ jagun ẹ̀mẹ́fà tó wọ́n àwọn ọmọ tó lẹ́yìn àwọn kan wà wájú ànábì táwọn náà kò sáfún táwọn ṣíìdì wọn ìgé táwọn olè gbẹ́ta bá gbọ́wọ́ kankan ẹ́ àwọn olè bẹ́ẹ̀dì àwọn sáńkẹ́rìn against wọn. so àlẹ́ ìsọ̀tọ́lá wà sí wákìlákà kan pẹ̀lú àwọn tó wà lẹ́yìn ni wọ́n fẹ́ kí ẹ̀ gbogbo wọn sáka méjì wọ́n kì àlẹ́ ìwà sáka pẹ̀lú àwọn tó wà lẹ́yìn

sódà gbogbo wọn náà ó lè bẹnẹfíìtì bí bánàbí ṣe ìmáàmù fáwọn àwọn èèyàn náà wá kí ẹyọ kan títí wọn sàmánà bìí kílára àrẹ́bì tí kílára fi ìjẹ báyìí àwọn ilé yẹn àwọn náà wá sí lákà kan tí wọn nígbà gbọ́ sí àrẹ́bì wà sára àwọn yẹn wà sára mu tẹ́ bá wọ́n tí mo describe yìí the first batch yẹn àwọn sálábà bìkọ́ ọ̀gbọ́n mu wọn wọ́n sì mẹ́rùn torí pé reason wà fún ẹ àwọn ẹ̀rí ní kéèsì mọ́àbùn ìjábá ẹ tó kírun lẹ́yìn ẹni yẹn ò padà parí òun ẹ̀ lẹ́yìn mọ́àbùn òun kírun tán ó sábà wọn sì lọ́yọ́ torí mọ́àbùn sọ́ọ̀bù bá kọ́wà ní ike ọkùnrin ló ń gbúdọ̀ orí rẹ̀ ọlágbẹ́ lòun báwọn ọmọ ọmọ bá kọ́là tó ń tẹ̀wọ̀n tí ó sì fi rẹ òun ó sì rẹ àwọn láàrùn àfáàbù nàwàdù àwa àgbẹ̀niwá aláwọ̀n àfún mítà àmọ́ sí irigéètì bá látàárọ̀ àti wàhálà tó tún rẹ̀ wá torí pé àmọ́ tí ó púpọ̀ náà láti nínú àásù tó ń máa tó ànàbí tó wá kírun fún wọn so òun sì ti kírun lọ́dà nẹ́bí orí kíṣà òyìnbó dé máa ṣe tó dúró ní ẹgbẹ́ tó fi rẹ̀ wọ́ ọ̀rẹ́dì òtún bẹ́ẹ̀ tí òun bá kò tún bẹ́ẹ̀ lé bá kọ́rọ́ lé dúró lé ọ̀pọ̀ ọlọ́wọ̀n lé ó sì kì í tẹ ọba yòókù ó sì lọlé bẹ́ẹ̀ bá ti rú rẹ̀ láti wà lẹ́gbẹ̀ẹ́ kan sàhábà náà ìdí ọkọ rò sí mùnà tuntun ilé òtọ́ ni ká bóun ni máa kí òjò kò lẹ́yìn òjò báwo ni máa ń ṣe nídìí ẹ ẹ kọ́dà ẹlòmíì ìgbà mùtẹ́ bá ti bí bọ́ọ̀bù rẹ̀ bá ti rí ìgbó ló lè gbé bá ìgbà lórí fóònù àwọn èèyàn rí wọn ti rí ìrànwọ́ ti rí ọlọ́run ju ẹ akẹ́kẹ́ wọn sọ̀rọ̀ sọ fáwọn ẹgbẹ́ dábàá ìfi ìtọ̀ fóònù yín ẹgbẹ́ kí ní gàdé ń ga fóònù yín ẹ́ gbogbo ló bá dé òun gan náà nǹkan yóò mọ bù káàkiri ẹ̀ ní rójú tún déédéé tó bá ti ọkùnrin yìí sábà ti rẹ̀ mọ́àzù wà lùkọ́ sí fánà ní sábà mo àdéhùn ìmọ̀ mo láìsí rẹ̀ púpọ̀ kọ̀sẹ̀ kọ́ bẹ́ẹ̀ tó pọ̀ yàtọ̀ fún pé ẹ̀kọ́ pé ká mójútó ọ̀run ẹ̀kọ́ pé ká má máa gbogbo àná làfẹ́ ká wá mẹ́sìn ká sì wá nǹkan tábì tẹ̀ àmọ́ kì í ṣe pé gbogbo yẹn tí o bá ti dá àpá kò lè ní imani so wọ́n wá rìpọ́ọ̀tì ẹ̀ fáànù sọlá báàtà wọ́n wá rìpọ́ọ̀tì ẹ̀ ànábì wa bá mọ̀háàzù yìí pé áá ah, ah, àfàtàní àǹtà ya mọ̀háàzù tó fẹ́ mọ kọ́ọ̀sì tí náà báwọn yẹn kò fẹ́ mọ ilé àwọn yẹn kó bí ẹ̀sán lọ́nà bákọ́rọ̀ báwò kó tó bákọ́ ẹ́ irú nǹkan tí muhazu ó lè máa ké búrú àwọn jàmọ́ àbá fẹ́mà aláìwádìí ọkùnrin ìlú sọ tí wọ́n bá ń dáàmú kí fúnra rẹ̀ irú ìwòsàn ọba ló ké fúra wù sẹ́wọ̀n pé bá ti dákọ̀ rẹ̀ káyọ̀ òkè ẹ máa ké déédéé rú rẹ̀ ni pàdé rẹ̀ bá sọ pé èmi máa ké lẹ́yìn ní kọ̀sàdúrà ké dúrà ní ní ń tọrọ wà orúkọ àjàgbà ti sọ níbi iná kò sọ súrà kan ọ wá fi kún onítọ̀ sórí ni mọ́sá kó bá tẹ ọ̀nà yẹn ni èmi ò gbogbo yìí pé àdé mo sì tọ̀ lẹ́yìn rẹ̀ dé mo mọ̀ pé tọ̀ nígbà tí èsì sọ̀rọ̀ àjẹ́nà wà sọ bí aláìwá sọ fún pé haúlà dálí kan dálí àwọn náà táà náà sọ òǹkó pọ̀ táà ń lo òǹkó gan ní táà ń gbọ́ náà àjẹ́nà àti náà ìwọ́n ti gẹ́ ẹ̀jẹ̀ bàbá kan gbogbo bá kọ́nà ta kọ́ gbẹ̀ náà kọ́ kọ́nà kan gbọ̀ àjẹ́nà ni bàbá kan gbogbo ìjọ́sùn nìta káwọn ti náà nìkan ìwọ òwò ló àwọn ọmọdé bí ń ṣe nígbà tó wá sọ tán ìwà sọ fún ṣọ́ọ̀tù ọ̀dọ̀ áhà ọkùnrin yẹn wá sọ fún ànábì àti mọ́àdì kan mọ́àdì ní mọ́àdì kìíní yóò mọ̀ pé mi ṣe mọ́àdì pé ìtumọ̀ pé mo lè má kéwu o alimọ́mọ̀ bá kọ́rọ̀ o ọlọ́ àdìsọ́rọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ after some time mọ́àdì bá dé mọ́àdì fúnra ẹ̀ ló sọ pé yàrá sùn sọ́dá pẹ̀lú fata, ọmọ ọ̀dọ́ òdúró ló sọ lóòótọ́ o kìí sùn mọ́nàbí kí o wọ́n ní ní tó ṣe àti sàbílì la ó kúkú ṣàyé ní lójọ́ lọ́lọ́ ẹni yìí mọ tó ń ṣe kọ́ lọ ẹ̀gbọ́n ó mà ó lè má mà fi wú kọ́ bẹ́ẹ̀ náà láàlè láàrin ara wa nípa àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ ọba pẹ̀lú dedication wa lọ́wọ́ lè má jẹ́ àpá bàbá kan bẹ òun ní ìdí pípẹ́ ní gbogbo bàbá ti rí òun ní òun àpèrò fún yín àtàgbo mẹ́rin ló fi jí yóò bá mọ́sálásí yóò kọ́ mọ́sálásí yóò kọ́ mọ́sálásí tọ̀ ẹni kó pèrò ẹ̀rọ ká ọ́ mọ́ta ju wíìlú bá èyí pé èyí ni òun lágbára o yóò mọ́ láwọn akọ̀rẹ́ ti lọ́ pé alága ó kú wo ni àbúfẹ́rẹ́ ọlọ́run àti ìṣẹ́ ẹ má ti sọ̀rọ̀ ẹ má ti tẹ̀jú ìdílé kó mọ́sálásí ẹ̀dá àgbà fìtẹ̀ yìí nìṣẹ́ tán wọ́n pàṣẹ discourage ẹ̀ ń rí adùn ń bẹ̀ á sì máa ra kàbó ọlọ́run bó gbà ó sì ní ìmánì nílé ìjẹ tó lè ṣùgbọ́n ní gbogbo tó ń kálukú náà bá ń ṣe fọ́lọ́run ọba tó ìmánì náà ní fi ṣe èyí ká ń kọ́ rí ìjẹ ní tábàmọ̀ tábà fi kún un fún un bẹ́ẹ̀ bá rẹ́ni tó mọ̀ tẹ̀lú ìlú géwu ẹni tó pèrún ẹni tó pèrún lágo márùn-ún ó ti sùn lọ kò jí gbogbo tẹ̀lú ìlú lòún mọ̀ ẹ̀yàn máa ń mú sí mọ́sálásí kò síjọ́ tí ò lè dé rí bàbá wọn gbọ́ pé ayẹ̀dá ọ̀sán bí ẹ máa sáré lọ sí kí ẹ̀kẹ́ ó mọ kéwúké lóòótọ́ sẹ́ni tó ń wá ráyè tẹ̀kún wá sókú ọ̀bẹ̀ tẹ̀kún mọ́sálásí padà bẹ́ẹ̀ ó kálukú níbi tó wúlò sí o ẹ ó kálukú tó ní ibi ẹsẹ̀ lọ́wọ́ ọba ìpè yẹn bá tàkù sílẹ̀ kọ̀rẹ́kì o àmọ́ kò sẹ́yìn ọba tàbí máa kéwú ẹ kò ní mánì lọ́dọ̀ mi so màá ọkùnrin yẹn náà mo náà ṣẹlẹ̀ so ìyẹn lè ṣe ìyẹn wọ̀ náà mo yẹn wá ṣùkọ́ méjì tí sọ yìí pọ̀ láwọn tẹ́lẹ̀ èèyàn ọkọ̀ tàbí ìṣàlàyé rẹ̀ èèyàn kí èèyàn wà lẹ́yìn imam ìmáàmù wá ti fi sí ìmìrún sí ṣùgbọ́n èèyàn ò bá èèyàn bá àwọn rẹ̀ pé ṣé èyí tó dáa òun ni pé tí màmú bá ti fi sùúrù sáwí kéèyàn náà bá ṣe papọ̀ kéèyàn tó lọ lè sa irun yẹn ni àbí kéèyàn náà lọ lè sa àwọn oúnjẹ yẹn kéèyàn náà ti sẹ́yìn ìparí ìròyìn tèèyàn bí àbá kan tán méjèèjì náà làwọn àǹfààní but ẹ̀rí kọ̀ọ̀kan bẹ tóun fẹ̀ kan tẹnu kò lórí ẹ̀ ọ̀kan bẹ tẹnu kò lórí ẹ̀ èyí tẹ̀lé ń kò lórí ẹ̀ òní tó túmọ̀ ẹ̀ pé kọ̀bùlì bá nì kọ̀bùlì ni pé ìforíkan mọ̀lẹ̀ méjì tá à ń ṣe ká tó sálámọ́ ó sáà lè dìde kí wọ́n fi sára tó ìlú wọn bá àná mú sí òní òní chọ́ọ̀yì ẹnu ọ̀rọ̀ papọ̀ délé ibi títí máa ń jẹ́ iṣu ní báyìí ibi ìmọ̀mọ̀ òdù sálámà kan ní òkè wá sí ìwọ gbọ́ sálámà wọ́n ti dé lókè gbà wọ́n tó forí kalẹ̀ ẹ̀hẹ́n ìwọ lóṣù ní mọ́tàkùnmalè ọlọ́ba malik tó kó ló kọ́ mọ́ fáwọn tó bá tí ó ń jọ̀n tó bá ń gbọ́dá ń kọ́ àwọn èèyàn tí wọ́n kọ́ àkọ́tọ̀rí wọ́n kọ́ ní àṣùmáwí wọ́n kọ́ wọn ní ìgbọ́dọ̀ nàìjíríà kí a bá tí màmá lè kè sọ tánsìn sáà lórí rẹ̀ pé ẹni ìyẹn ò lọ lè kí ọ̀rọ̀ rẹ̀ náà ẹni yóò lọ kírun rẹ̀ náà tó bá ti wá kírun rẹ̀ tán òun náà wàá mú sùdúrù sáwì wá níparí ẹ́ ìyẹn ni mọ́mọ́ alẹ́ kìí sọ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ náà ó wà wọ́n àwọn ìmọ̀ mi àwọn sọ pé a ah, ṣe bí mọ́mọ́ ni wọ́n ká kọ́ sí wọ́n agbọ́dọ̀ pẹ̀lú mọ́mọ́ gbogbo nǹkan tí ń ṣe kátó kọ́pá lọ san gbèsè ibi tó bá ti rí kí wọ́n bá ti ṣe sùúrù sáwì ẹ̀ kó bá wọn ṣe yẹn náà èèkì kó padà kó jòkó padà kóun náà bá tó sọ̀rọ̀ àti pé wà lọ lè yanjú rẹ̀ tó bá ti yanjú ẹ̀sán kan kò ní ṣe sùgbìdù ní ìmọ̀ méjèèjì wọn sọ ọlọ́run alá èyí tí àbárí kó bá rọrùn fún ẹ kò sí kàkà tí ò lọ ní ibẹ̀ ẹ̀gbà kó tẹ̀ sípa bá fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀rí iná máa gbé láti ìmáàmù lé yorùbá dáhùn àbí yìí ẹ ó fẹ́ só mọ́ àwọn tó sọ pé kó ṣe pẹ̀lú ìmáàmù papọ̀ ẹ ó tó di pé àlọ́ fún ẹ kì ó yé ìṣèwà ṣe ó ọlọ́run bàbá béèrè pé àwọn gbọ́ ńgbà sọ̀rọ̀ kan àwọn pàwọn yẹn sọ pé bá lásọ ọ̀kan bá tún tóbi 40 years téèyàn wá 40 days téèyàn aṣọ yẹn èèyàn gbọ́dọ̀ fi ṣe sàárà ní téèyàn bóyàn tí ò ṣe bẹ́ẹ̀ àrọ́ náà láti mo sì lè ẹnu sọ pé kò wà pẹ̀lú ní ìgbọ́ yìí ẹ̀ẹ́dẹ̀ ìsàǹgbà ni mi ò gbọ́ yìí ìdòdò kó wà pẹ̀lú òun ni pé àwọn àhádìsì yòókù tó wà pọ̀ sí ìlú lọ tó tàbí. ṣẹ́gbọ́n ẹni tó rọ àdìsì ìgbà tó nǹkan bá máa ti ń ṣẹlẹ̀ kò ní rọ. ó ní pé afọ́gbọ́n òfẹ́ kan pọ̀ láìpà nẹ́bì kọjá pé 40 days lómi yàn lásọ ṣẹ́gbọ́ aásọ̀wò kọ́lẹ̀ tó bá wọn kò kọ́lẹ̀ kéèkì sọ fún yín ẹgbà pé kò kọ́lẹ̀ àdéhùn máa Muslim àtàdéhùn náà kò zẹ́yìn lẹ́nu àdéhùn kọ́ nínú àwa ní ìpín ìkókò ẹ̀ papọ̀ àdéhùn náà sọ yìí pé àwọn ọkùnrin lásìkò ànẹ́bì sàlàfọ́lá wọ́n sọ fún wọn wípé tí ìmáàmù bá ti ṣe Allahu Akbar gbórí kúrò láti rí sùjúd hmm? tó bá gbórí láti rí sùjúd àwọn obìnrin tí ìrìnlẹ́yà lẹ́bí náà wọ́n tí wọ́n wá sọ fún àwọn obìnrin pé má ti gbé orí ti yín kú o kọ́lá gbọ́ ń sọ̀rọ̀ ẹ sometimes na wọ́n bá ti ẹkùn nílí two times tẹ́ẹ̀sì lè sọ pé àtànẹ́bì àtàwọn tó wà lẹ́yìn wọ́n ti jòkó káyìn tó gbórí ìmọ̀wé ẹ̀gbọ́ mi nígbà tí a bá kírun papọ̀ tó ń bá dìbì tí mo bá di ọlọ́ọ̀kọ̀ àpọ̀ tá a fi ní sí ní sí ẹ̀ẹ́dìdì àbí rájọ́ lọ́wọ́ àpọ̀ wọ́n wà sọ fáwọn obìnrin lásìkò náà ìtẹ́ bá ti gbọ́ ọdún táìmù táwọn obìnrin látẹ̀ fún fáwọn ọkùnrin ó ti dìde yẹn ti fún ní táìmù díẹ̀ táìmù lè sọ̀gbà àwọn ọkùnrin náà ti dùkú báyìí kẹ́yìn tó lè gbé orí wọ́n wá nítorí kí ló dé wọ́n ní ìdíkì ozone rìjáàlì torí pé bàǹtẹ́ táwọn obìnrin táwọn ọkùnrin máa wọ́n gbà ó fún ìmọ̀ ń ya kí wọ́n wá rí òkú wọn. ṣẹ́gbọ́n mi pé kí ẹ méjì ọ̀pá àwọn tó wà nẹ́gbà wọ́n ti dòkó náà kẹ́ ẹ má fi fojú kó o ṣé irú bẹ̀ ni ó sọ pé forty days ló dún yẹn lásọ. ìṣe bẹ́ẹ̀ then jáde fún Abdullah àtàbóhùn rẹ̀ rọ̀. àwọn rẹ̀ ń nke wọ́n wá pàtó rẹ̀ kọ́ síbi ní ṣùgbọ́n bí hanga àtàrà náà lè bí ìró ló ní kírun wọ́n wá sọ fún pé a kí ló dé tó ń fa afẹ́yọ̀ kan tí nígbà tó sùn lásọ sí ó kọ̀ báyìí pé aṣọ méjì lẹ́gbẹ̀ẹ́ aṣọ méjì lọ́dọ̀ tí wọ́n kéèyàn irú náà mara òun náà ni ó ṣe bí aṣọ

ó fi èrò òun náà rí ṣé ìgbọ́sọ̀ wọn fáwọn kan bẹnu iṣẹ́ ìmọ̀fẹ́ ní ìpẹ́sẹ̀ pé yòlí máa sọ yọ ọ̀kan kíọ̀n òun máa máa ṣe òun lásọ èèyàn mélòó ló lásọ méjì láti wà nínú mélòó mélòó náà lásọ méjì ṣé ìgbọ́sẹ̀ wá dé ní ìṣòro bá ọsọ méjì ní gbọ́dọ̀ fi dírun pé ìtumọ̀ pé ọ̀rọ̀ tó sọ nǹkan kò lọ pẹ̀lú reality tó aṣọ òkọ̀ tó lẹ́bù pé ó ní fọ́ jíbe ìkíní ọ̀bùn ẹni tó rọ àdíjì yẹn kò fẹ̀ kan mọ́ sí ní kò mọ́ rí àdíjì nígbà ẹgbẹ́ sùn náà ló bá bá débẹ̀ kì í bù ìní kò kọ́rẹ́kì lẹ́gbọ́ aṣọ ọ̀yàn lásọ ọ̀yàn èyí ó sì jẹ́ bọ́ láwọn ọba ní ẹ̀ma ti fẹ́ wọ̀ àgáàlùfẹ́ ká ṣe tó bá ti fi ó bà ládá yóò tọ́ ìgbà tó bá fẹ́ sọ ẹ́ wọ́n ní gbòògùn yàrá bá ti ti ní ọ̀pá bẹ́ẹ̀ fún ìyọ̀nba wa fi ọlọ́sàn àmọ́ tí wọ́n fọjọ́ kan sí pàtó tí àìlè lu aṣọ mọ́ àmọ́jẹ̀ kan fọjọ́ ní kejì ẹgbọ́ ẹni lásọ fún fífi yẹ ṣùgbọ́n yàgò kò jẹ́ pé yorùbá náà fọ́ nílò yóò náà fẹ́ lásọ fún fífi yẹ káma lówó rà mí ilé ọ̀gbọ̀n wí àrùn tàbí ẹ̀ ẹ̀ tọ̀ ṣùgbọ́n mi yóò fẹ́ lẹ́ àtàtọ̀tọ̀ àtàtọ̀ àpò òfin sígbà tí èmi lu aṣọ àbí kí ni ó tó tí ó fi tó nǹkan kó ń tiẹ̀ ọlọ́run bá sọ fún wa pé wà á tún ọ̀hù yọ máa sọ dẹ̀ ẹ mú ẹ̀tọ́ rẹ̀ jáde níjọ́ tẹ bá harvest òun ò ní ìdíkà sọ pé èèyàn ọdún kan gbọdọ̀ yípo kiri kankan yípo táwọn sọ fún ìgbàka owó bí wọn bá ti gbìn nǹkan báyìí níjọ́ tó bá ti harvest náà ní ẹ̀tọ́ rẹ̀ kí wá ní tí ó tó láti ṣe táwọn sọ̀rọ̀ zàká oko zakata mìíní ti sáàtọ̀ ní pé nǹkan téèyàn gbìn náà nìyàn fẹ́ yọ lásán àwọn oko kan wà tó fẹ́ sìgbé téèyàn bá tà á téèyàn bá tà á òun èèyàn yóò yọ owó ẹ̀ pé gbogbo owó rẹ̀ kàkà fi tó owó tí zakata wọ ṣẹgbọ́n mi yìí so nǹkan yìí a sọ pé ó gbọdọ̀ tó kọ́ńtàtò áùsù wúsù márùn-ún kí ní jẹ́ wọ́ọ̀sì márùn-ún àwọn bàbá wa ń jọ̀ nǹkan bá fẹ́ sọ wọ́n sọ pé àgbọ̀n márùn-ún sọ pé é léwu àgbọ̀n ìwà kí nǹkan contamin wípé wọ́ọ̀sì kan ó sì lè lè sọ́ọ̀rù fífi sọ́ọ̀rù kan ó lè lè múdù mẹ́rin múdù tàbí ṣe jágà yìí múdù tàbí ṣe jágà yìí ẹ̀wọ̀ kan so ó pé wúsù kan yóò máa ṣe dédé 60 times what 4 olówó sùkúl kan so ìyẹn láyé next times 5 ṣẹ́gbọ́n mi 60 times 20 ẹ máa gbọ́ wúsù táǹtọ̀ wúsù táǹtọ̀ a ní márùn-ún ni wúsù yẹn gbọ́dọ̀ jẹ́ ẹ̀yìn wúsùpì yẹn làwọn bàbá ń tú sí àgbọ̀n tí láti àgbọ̀n márùn-ún but èyí kàkẹ́ sí ẹni àgbọ̀n mo wá fẹ́ sọ pé márùn-ún tá à ń wí ẹyọ ọ̀kan rẹ̀ òun déédéé sọ́ọ̀wù sísì sábà fẹ́ fi múdù ṣe yóò mọ̀ jẹ́ sixty and four that is two forty two forty múdù múdù tàbí ọjà káyìn two forty rẹ̀ ní àgbàdo times five bind Eh? one thousand tọ̀ dàbí nǹkan tó ṣe wípé múdù yẹn one thousand múdù tá a bá fi wọ́n yóò tó bẹ́ẹ̀ ó yẹ kí ìsìnká bá wo bí irú àgbàdo a mọ̀ wípé tán bá yín àgbàdo tán ni tàbí a fojú wò pé ah, ok ẹ̀yìn sùkú àgbàdo kan tó kúnnú múdù kan ẹ̀gbọ́n tàwọn dà òkun mélòó ní òkun múdù kan ọ̀yà bíi méjì

tó agbọ̀n márùn-ún yìí ẹ wà á pín sí ẹpẹ́ ọkọ̀ kan sí half half sáfẹ́ sáfẹ́ mélòó odi mẹ́wàá àbí odi mẹ́wàá páàtì kan nínú mẹ́wàá lẹ́wàá hmm? oṣù one over ten that is half áàpù agbàgbà òun lẹ́yọ̀ ìyí náà tó ń wí yìí náà ń kọ́ ò kẹwàá ó dẹ̀kun ṣẹ̀ríà tó bá ṣe rí pé òjò ló rọ̀ tó gboyé throughout ọdún tó mú onìkan ẹgbọ́n mi pípa òjò rọ̀ sí ká ní ẹ̀yìn ilẹ̀ irigéètì ẹ̀ one over twenty ẹ̀ ká wàhálà yìí pọ̀ káwọ́ fún akọ̀ ìfẹ́ àwọn òfin ní èmi náà irigéètì díẹ̀ òjò rọ̀ díẹ̀ ẹ̀ ẹ̀ wà bọ́ sáà ní one over twenty plus one over ten divided by two. ẹ wò dẹ̀ kọ́ lọ. ó sàtẹ́kẹ́ tó sàtẹ́ wàhálà náà kó fìdí èmi mo ní èmi mo ní wàhálà yẹn kọ́ sódà kó má lẹ sí ṣùgbọ́n òun fi ní iyọ̀ pé kí láti lò. ẹ wo orú bọ́lá òṣèlú tó ń sùn sẹ́yìn náà kì í fẹ́ ẹni tó bá ti dé mọ́tò wá dẹ̀ kó tó ń sùn kọ́ wá kó gbogbo ẹ̀kọ́ tó wá yọ ìṣẹ́yìn ò tó bíyà torí lè fún ní wọ́n nínú gbogbo ẹ̀sẹ̀ ọ̀nà bá tẹ́ bájá ọ̀nà bá tẹ́ nìkan fún one over twenty ẹ́ tó bá sí one over twenty tún ṣe one over ten plus one over twenty bye bye. yóò dà fún yín ee eh, àwọn ọmọ yẹn bí yàrá ti bà owó rẹ̀ papọ̀ láti ọjọ́ ẹ̀sìn gbìn tó ẹ̀kọ́ bá ti wọ nìṣọ́ owó owó dídà kájẹ pẹ̀lú àwọn owó mi tẹ̀yẹ̀ ni owó lè lòdì ẹ̀gbọ́n mi hmm? òun ò ní ìdí pé nǹkan oko yẹn dandan lẹ́yọ̀ ẹ̀gbọ́n mi òun náà owó lòun náà. bẹ́ẹ̀ ni kọ̀máṣá ẹ̀ ẹ̀ irú àwọn bá ń commercial family ẹ tó ń ṣe ẹja tó ń ṣe poultry sábà ànímọ̀ wọn yóò sábà animal tẹ̀lé àwọn yẹn náà ẹ nígbà àwọn poultry ní ìṣẹ̀já a nílò zaka nǹkan ọ̀sìn fún a nílò màlúù a nílò ewúrẹ́ a nílò àgùntàn àwọn ilé ẹ̀sìn ní fake number àwọn eléyìí tí èdè náfò dábọ̀ owó bẹ̀ zaka owó àkàdúkì aláyọ̀ pété bá ti padà wo owó títí ní ẹ̀ tó jáde nígbà tẹ̀ tàá tán ìbáyìí ah, ni àbíkẹ́ tó tàjọ fẹ́ value wà ní ọba pọ́ọ̀tì rẹ̀ lẹ́yìn wọ́n lọ bá bọ́ọ̀tì náà zàkà owó táwọn nígbàwọn èèyàn náà yọ ní òyọ́ ọ̀hún ẹ́ tó bá yé bá ti ń sọ̀rọ̀ kẹ́yìn zàkà owó ẹ dákun káwọn ọmọ kò ní ṣèkẹ̀ táwa ní kẹ́yìn zàkà owó. kì í ṣe pé ó sọ pé ẹ̀yìn tàbá ṣe sá ṣe wáyé owó tí mo fi invest àtàwọn owó tí mo yá àdìgínà èrè kọ́ ni zàkà o kápítà ni zàkà wà lórí ẹ̀rẹ̀. ṣẹgbọ́n mi kápítà ni zàkà wà lórí ẹ̀rọ àti tó ẹgbẹ́ ọ̀kọ́ lòlówó lókù

kọ́lá kò mọ́ ti ṣe nǹkan náà tọ́dọ̀ kan bá ti yí bolé lórí zakawọ̀ so now tẹ́yìn tẹ́ bá wọn ṣe ilé tẹ́ bá ẹ bá ti bí sẹ́ẹ̀kì ẹ̀kọ́ oṣù láti jọ tẹ́ ti bẹ̀rẹ̀ bísíǹsì yẹn tọ́dọ̀ kan wá yí bolú yẹn ẹgbọ́n mi owó yẹn ò wá wá rèé lò ní sọ́ọ̀bù zakawọ̀.

kìláàbù kékeré ló wà nípa pé sísà káwọ̀ ọdún ìjà àdúgbò ní kìláàbù kékeré ẹnu àtọ́jọ́ pálábà bẹ́ẹ̀ náà láti ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́lá tó lè rán wa wá lọ́wọ́ kò bá sísà káwọ̀ ọdún ìjà àdúgbò lọ́wọ́ kúta lọ́wọ́ anything bá ní o tó bá yẹ pé ilé tí yóò bá gbé ni èyí tó àbá lẹ kò bá jẹ pé fifty billion ló fi kọ ẹ bá yẹ pé mọ́tò tó bá lò fún ara rẹ̀ ni kò bá ní mọ́tò fifty tó náà ló gbogbo èyí tó àbá lẹ tó ń lò àmọ́ tó bá ti ní mọ́tò ẹ̀yọ ọ̀kan lásán tó ń ta tó gbé ilé ráì ọba ọba ẹ̀hìn kọ́là kó jẹ́ ìlọ rí wọ́n ti fi ní ọ̀pẹ inú olówó níta ẹgbẹ́ lágbára ti tẹ́ wọ́n sáà tẹ́lẹ̀ ìdílé ìlẹ̀ làbọ̀ bọ̀ bẹ́ tó ní bẹ́ẹ̀ bọ̀ kí ti fi tá àtọ́ ni pé sẹ́yìn bá ní ní ilé báyìí a ní válù ilé fún ọ láti ọ̀rọ̀ in tó bá ní out of that ilé tó bá wọ ní sọ́ọ̀bù lóṣù Ee èyí ti tẹ́nàtì òun ní ọkà abúlé èyí tó wọn ara ń gbé òun àbùn tó kìí ṣe pé tábà fẹ́ tó bá ní bísínẹ́sì ní ìgbẹ́dà inú ni wọ́n ti bísínẹ́sì ẹ wọ́n ní machine tààrà yẹn dá machine is uh, fifty million sílé ìgbẹ́sẹ̀ ah ní ìgbẹ́sẹ̀ sọ machine ti àwọn eléyìí ń sọ asset tó fi ṣe production zaka ò sí lórí asset tẹ̀yàn fi ṣe production in ti production bá mú jáde láti bá lò ní ìsìn báyìí bí káwọn olùsìn ní ìbádárì ṣe àfihàn bá fẹ́ ẹ̀kan bá lò ìbádárì fúnra rẹ̀ kìíní kẹfí kan bílíọ̀n dọ́là dọ́là méjì òtún àkálù yóò dà fún yín ṣe é rí àwọn alájẹ ajẹ gangan ní ásẹ́ẹ̀tì fún òbí produce gangan ajẹ fúnra rẹ̀ ó ṣe tà àtàjẹ àtẹ́yìn ṣé ẹ̀yìn kájẹ náà ni ìgbẹ́mọ̀lọ́ pé tábàtì àwọn akábí nǹkan bẹ̀rẹ̀ nílá jẹ kó dàbí mọ́ṣẹ́lì ta kò jọ àbí ẹ̀yìn gbọ́dọ̀ fi adìẹ produce adìẹ produce fúnra rẹ̀ ẹ̀yìn lẹ́nu ọkọ̀ gbà mú adìẹ tó wò ó sí fáàmù náà yóò yẹ yìí fún rẹ̀ àbí òkè ẹ̀yẹ ẹ̀sán yóò yẹ yìí lẹ́gbà mú ẹ̀fún lábẹ́rẹ́ ẹ̀fún lábẹ́rẹ́ ẹ̀fún lábẹ́rẹ́ adìẹ ó yẹ yìí ẹgbọ́n mi yé ẹ̀hẹ́

àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àjẹ́gbọ́n wọ́n lẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àjẹ́gbọ́n ẹ̀wọ́ ẹ̀ nílé àjẹ́ ní gbogbo fẹ́ẹ̀mì ẹ̀ ní gbogbo àwọn ọmọ ẹ̀. àmọ́ nǹkan tí bá ti ń tẹ̀lé ń bẹ àjẹ ẹyin ẹ̀hẹ́n méjèèjì ojúkà méjèèjì tòlótòló hàn ẹ má ti má bẹ́ẹ̀ sílẹ̀ náà ẹ̀gẹ́ ẹ̀mí nìyí o. sẹ́yìn ẹ̀yìn wá fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ṣé zero lájẹ atajẹ àtẹ̀yìn ilẹ̀ yóò kà ẹgbọ́n mi atajẹ àtẹ̀yìn no wonder owó ò máa jáde àwọn ọmọ ànábì ní ìjọ owó tó ó ti bájẹ̀ ìdáná ẹ̀ka búlẹ́ẹ̀dì ẹ̀ka múlà ká atajẹ́lẹ́ wá fáwọn atajẹ àtẹ̀yìn ní owó gẹ́gẹ́ bó ṣe ṣe ní pé ẹjọ́ náà bá ní màálù àti màálù àti tí màálù òun màálù produce à ń ka màlúù mọ́ papọ̀ mọ́ ọmọ rẹ̀ náà rí àjọ pé ilé ìgẹ̀gẹ̀ nìyá tó bá jẹ́ nǹkan abẹ̀mí ẹ àbí ìlú papọ̀ so kò wá ṣe pé wọ́n ní à mo invest sílẹ̀ kọ́lá àti àwa méjì dé ìdájí sówó tó sì fẹ́kù náà sówó ní sọ́ọ̀bù tọ̀ ọlọ́run ó yóò pèsè kan nínú tó kù bá wàtá líka náà torí tó wà bẹ́ẹ̀ ni pé ìfá àti wọ́n ní máa kọ̀ tó owó ìwé àkọ́mọ́sí gẹ́gẹ́ náà dẹ̀ ìdàkọ́wà mẹ́ẹ̀bá nínú owó tó fún ìbẹ́sẹ̀ tó lọ lè kó sí báńkì ẹ́ kó mọ́ ìsìn kankan tọ́dún kan bá fi yípo làkà ó jà yóò jà tó fi jájájá títí tó fi wà bí lóòótọ́ sọ. so ẹni ìyóò ẹni pé ara ṣíṣe lábẹ́ ìṣèlú ó fẹ́ kó o ti owó rẹ̀ jáde ìwọ́n fẹ́ bẹ́ẹ̀ bá ti owó jáde àǹfààní tó wà níbẹ̀ ni pé àwọn yóò dì mọ́ nǹkan kárí kẹ́rì ìṣẹ́ máa sọ tẹ́tẹ́ báwo

tó bá calculate àwọn yóò nìkan ó nìkan wọ́n àwọn oníkan tó pọ̀ ju zakatẹ̀ fún ọ lọ analysis máa ṣe lọ́dọ̀ tó fẹ́ zakatẹ̀ zaka ìpèsè bó ṣe lónìí náà ẹ máa wò ó tí ẹnì kankan bá ra mọ́tò lónìí tó bá ra mọ́tò fifty million ṣàfihàn yorùbá ah, mọ́tò tó ń gbà òṣèré wọn lò zakatẹ̀ lọ́nà tẹ́lifíṣẹ́ ti sanwó fẹ́ tó ra mọ́tò fifty million lọ́wọ́ rẹ̀ láti tí ẹni tí ń ta mọ́tò ẹ bá ní sáàpù mẹ́fà owó tí wọ́n jẹ́ lẹ́yìn òun náà tọ́nà bá jẹ gbèsè owó gbèsè lẹ́yìn ẹni tó ní kú ọmọ kú ọmọ rẹ̀ yóò sanwó léèwé àbí owó ìṣẹ́ni láti wọ́pẹ̀ àwọn agbègbè ti mílíọ̀n wá ẹ́ dókítà ó bẹ́ẹ̀ nọ́ọ̀sì bẹ́ẹ̀ àwọn òṣèlú bẹ́ẹ̀ eléyìí náà tó lọ bá fámìlì kan lónìí tó fún wa ara mọ́tò kan ó ti yọ zakara ó ti yọ zakara lọ ẹ máa wá gbogbo ṣe tí ẹ̀gbọ́n tí mo bá wọ̀nyẹn ni tí mo bá lọ gba ṣọ́ọ̀bù kan ṣọ́ọ̀bù tí mo bá yìí mo wá invest like right now ra fifty kg mo kàn ra hundred bags sílẹ̀ káṣẹ̀ ní ráìsì ní ti bá jẹ́ hundred àbí hundred thousand hundred thousand times hundred ìlú ni wọ́n jẹ́ ẹ máa wo owó kékeré ten million ẹ máa wo ẹ máa wo ten million àbí hundred baht ní láìsí ìwòjá pẹ̀lú bá ṣe ń sọ ṣé ten million ti wọ nìkan kò sí wọ̀ ẹ̀yẹ́ kí n já tẹ̀sókè tẹ̀rí ká ní tẹ̀sí máa fi ra bí hundred baht ká ní mo ra wá two hundred baht èlónù twenty million ó ti wọ́n ìjọba ló ẹ bá ń divide twenty million by forty. five million àbí twenty million by forty àbí. bẹ́ẹ̀ni kò lè tó kò bọ́rọ̀ tó kò bọ́rọ̀ fún ọ̀sán five million. Ah.

lásán àbí ẹ̀yẹ máa ṣiṣẹ́ lẹ̀ èlò pẹ̀lú kọ́rẹ́ nàìjíríà ilé ìlú ẹ̀kọ́ lè máa sọ fún alóṣòṣù ẹ̀ka fún ẹ̀sọ́ yìí tó kéré jù tẹ̀sí pé ah, kò ká náà àmọ́ wọn kọ́mọ ẹ́ ẹ̀wọ̀n gbọ́ forty thousand ẹ̀wọ̀n gbọ́ forty thousand bí lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún kan màá ti fún ẹnìkan nínú wọn ní forty times twelve

bọ̀bá tó gbó jáde ní ìsìn ẹnu àwọn tí mo kàn sanwó fún ìlàsàn mo ti gba nine eight nine six ẹ̀gbọ́n torí àǹfààní tó ṣe fáwọn ilé la fi sọ wípé zaka ò ní sí lórí nǹkan tí ìwọ́ra nígbà tó bá tó mé owó ni so gbogbo ráìtì ní ráìtì kan bá value ẹ̀ tó bá yẹ pé nísìnyí ìbáfẹ̀ kan sàǹfààní fáwọn èèyàn owó tí màá san bó kéré ju owó tí mo sọ lọ fáwọn tó parí so bó ti jáde yẹn tí mo ẹ̀kọ́ àwọn ilé ẹ̀gbọ́n tí mo fẹ́ lè kọ̀ọ̀kan fọ́tí fọ́tí tó ṣe kéré tó ṣẹlẹ̀ tí mo fọ́tí àwọn yìí yóò wà fún ìyàwó rẹ̀ lẹ̀ yóò fọmọ rẹ̀ lẹ̀ yóò bá búrẹ̀ lọ fún mẹ́ ẹ̀gbọ́n wọ́n ti bẹnẹfíìtì ibi owó mi the fact pé wọ́n ti bẹnẹfíìtì yẹn ni ṣẹ̀ríà òfin sọ pé ìtẹ̀yàn bá tó fúnra yẹn àbí kò ìgbà kan pé ìwọ́n ti ẹjẹ́ ká wá wò káwá lẹ́mìí ni ọ̀wá ara mọ́tò kò rárá ìtì ó kàn kí owó lásán ṣe òkú nìkan náà ló bẹ̀rẹ̀ sí ìdílé pọ̀ zàkátà wá ní kó lọ sí ẹgbẹ́ fáfọ̀rẹ́ ta ọ̀nà ẹ̀yọ̀ ọdún ẹmọ bó ṣe rí ẹ̀yìn ẹ̀sọ́ fún mi ní ìsìnkú ìwọ ni ó bẹ̀ta táwọn méjì kan ṣiṣẹ́ níbi ilé iṣẹ́ ráìtì kí n sọ fọ́kàn nù wọn pé lábájá mo ti mo lówó kan lọ́ọ̀lì ìlú kọ́nù mẹ́rin ọdún kan máa fọ́n five hundred thousand ẹ́ àbí kí n sọ fẹ́ni ẹ pé lẹ́yìn ọdún kan máa fẹ́ náírà sí i nígbà bẹnẹfìtì di owó ó pọ̀ ju tàbí bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ẹ̀kọ́rẹ́ ti ká tí ó jáde tó o bá ti tì í jáde ló fi pé zaka ó máa jẹ́ ìgbà tó kù wàbí lóòrùn sọ sàfẹ́ tẹ́wọ̀ pa ẹ̀kọ́ máa jẹ́ fún ẹ ti jáde wọ́n ti ti jáde àwọn yóò bẹ̀rẹ̀ sí ìtúlẹ̀ ẹ̀gbọ́n ìwọ náà bọ̀ o zaka sanni wà ẹni wọ̀n tó bá lóun bá sá pé irin wọn torí sàkánú wa ọlọ́run àmọ́ tó ó sọ àwọn tó sàti jáde yẹ tó sàti jáde èèyàn tí jẹ́ ibi mọ́tò rẹ̀ yóò pọ̀ gara dáadáa ní ọ̀nà náà gbówó òní chicken lájẹ̀ eh? ẹ́ ẹ́dà kó kankan tó fún ní ẹ́ eh? ẹ́ ó gba lóòtù náà. ọ̀rẹ́ mi lọ́wọ́ àti ṣe bẹ́ẹ̀ owó ṣe ẹ bẹ́ẹ̀ ọdẹ ni ó ní àṣẹ̀tì kó gbẹ́ sí kó ọ̀kọ́ ló lówó àbí àbí yóò yọ ní ẹni ọ̀rọ̀ loan àbí kàwé gbèsè ọtọmátìkà kìí ṣe bóyá kò sí ọtọmátìkà rà tó ó bá jẹ́ owó gbèsè pẹ̀lú àkàwé fún ìbílẹ̀ ó ní gbèsè tí lákàwà bẹ̀ ó ní gbèsè tí kò sí àkàwé ṣẹlẹ̀ tí wọ́n ọ́fà nílò bí ọdún ènìyàn hmm? tó wọ́n wá fi ṣe business business ẹ̀ wá attract ibi profit to twenty percent by time tá a bá ti add owó yìí wọ́n gbogbo ẹ̀ papọ̀ báyìí àbí tó bá ti wọ ọ̀nà ṣọ́ọ̀bù ẹ̀yin ò rí pé níta ní kó yọ̀ gbígbà kájọ kò ní kó gbogbo profit ẹ̀ lọ owó gangan là ń kájẹ́ sí gbígbà kan kìí ṣe di owner náà hmm? kíláàsì òní fi ṣẹ́rẹ́ tó yá lóye tóun bá ti mọ̀ pé ní ìsìn òun kọkàn balẹ̀ pé owó òun já lọ́dẹ̀ rí yóò fi owó tiẹ̀ hmm? ẹ̀sẹ̀ ya lówó òun ó sì pé mo ní hundred million kò ní sí pé kò sí lọ́wọ́ mi mo yá yàn ní irú yíyá tó yá ṣérù gbèsè tá à ń ẹ̀spẹ́kì ó lè jáde ṣẹgbọ́n mi ṣé gbèsè tá à ń ẹ̀spẹ́kì pé ó lè jáde ni èyí ó sì máa asẹ́ẹ̀tì èèyàn kí àti kàkúlẹ́ẹ̀tì wọ́dá zàkáwọ̀ ní owó rẹ̀ àdúgbò wọ̀ ẹ̀kí fún ilẹ̀ nínú tó ń ṣe team pension scheme láti máa make contribution wọ́n ti ń fún owó rẹ̀ di báyìí owó rẹ̀ di báyìí àwọn ní ìṣùgbọ́n ní bá gbọ́ pé fifty years ní owó rẹ̀ ó sì máa yẹ sì ìyẹn náà rẹ ṣùgbọ́n sáà ti ń rí ó sì tó ẹ̀ ọ̀rẹ́ tí o ti contribute o ti wà lẹ́ òkàdì ní asẹ́ ìsinmi owó mi tí bá ní ẹ́ tó bá ti wọ ní sọ́ọ̀bù fọ́tì o lè fowó tó wà lọ́wọ́ rẹ̀ fọ́tì àbí kó ṣe pé Eh? Ah, of course. Eh? Because owó yẹn o ti ní o kàn ti bá ní. Tẹ́gbọ́n mi yé, owó eléyìí ti sọ, kò dàbí gbèsè tí nìbí bá jẹ́ yàn. Gbèsè tí nìbí bá jẹ́ yàn téèyàn pé yóò jáde àbí kò ní jáde. Ẹ̀gbọ́n, òun lè yóò hàn. Tó wá padà wá jáde pé pé kíní kan tuntun. so zaka profit tó bá tó ní sọ́ọ̀bù ẹgbọ́n mi ẹ̀hẹ́n ẹ tó yá lówó ní òyọ zaka káfíńsì kọ́sẹ́ ni yóò máa sí ìmọ̀ owó tó jẹ́ pé ó ní ọ̀dẹ́ fi lọ lọ́dọ̀ lágbájá kò ní sọ́kó tó fẹ́ ẹ̀rí ti ríṣẹ́ fún yóò sì tó bá tàn pé yóò jáde but ohun tó fún nǹkan lòun lówó ẹ̀hẹ́n òun ó máa ṣe gbogbo kí ni ó máa lórí profit ti àkànkàn ókè kí ni bàbá ẹ̀hẹ́n pé ókè ẹni ẹni tí ń kírun spíkà kẹ́rí bàbá bẹ́ẹ̀ gbọ́ máa pè ẹ̀hún èèyàn ò lè máa ìmáàmù láti lé èèyàn pẹ̀lú spíkà ń gbọ́ ọ̀kánú méjì ni pé èèyàn ní àti lágbára àbí èèyàn ò ní tó sì àbí àríyàn tó jábọ́jú àbí àríyàn tó lóṣù kìlẹ̀ rìn àbí lóṣù mẹ́rin ti gbà yẹn tó kàn lè fi òun ò dé ìyàtúwà mọ́sálásí yóò dá àwọn ẹ̀sìn náà kò ní fọ́lọ̀ síkà kan ẹni tó ń bá wá lè wá mọ́sálásí tó ní síkà lòun fọ́lọ̀ kò ní ẹ̀mú tó fọ́lọ̀ síkà bẹ́ẹ̀ náà lóbìnrin náà ò ní fọ́lọ̀ the only condition tó lè mú fọ́lọ̀ síkà òun ni ká pé sáfù bá jọyìn débi tó wà ẹgbọ́n ìlú ìjọ jùmọ̀ táwọn sọ pé àwọn yóò tó sáfù láti máa sá sí wọn tó sí títí ẹ tẹgbẹ́ fún ọ̀nà bá wà mẹ́ ọ̀nà nǹkan ilé ìtẹ̀kọ́ náà kàrà jáde báyìí ó jọ ẹ̀wọ̀n tí èdè pé yóò ti mú ayé kalẹ̀ o pé àwọn ti fẹ́ tó débi báyìí àwọn kan jáde náà òun náà gbìyànjú kóun náà lọ fún ẹgbẹ́ wa díbẹ̀ so hmm. kò àti ee. Ee. Bẹ́ẹ̀ni. Wọlé. Ó wọlé. Ẹ no, ṣe rí tí wọ́n gan fẹ́ràn sí fún ṣe kó jẹ kan ṣe nìyí. Kó bá àwọn òfẹ́ kọjá wọn lẹ̀. Ẹgbọ́n mi yé. Wallahu alam, ọ̀tá ní kíndìnrín tán lè ṣe òun ni pé káwọn náà fẹ̀ka sí jẹ̀mọ́ àtìmọ́ náà níbi káwọn náà wà. ẹwọ́n mi yé ibi tó wà ní títí ti wà láàrin wọn kábà púpọ̀ àwọn tó wà àwọn tó sá sílé nìkan máa sí jẹ̀mọ́ àtìmọ́ ẹ̀yìn tẹ́ẹ̀ náà bá wà nígbà ayé nísìn kọ́ fẹ́ẹ̀ ti súnmọ́ ara yẹn náà kẹ̀kọ́ ìjọmọ́ ti ẹ̀kú tẹ́ tó bá jẹ́ júmọ́ tẹ̀wọ̀n tó lọ́jọ́ tó fẹ́ sáfù bá ti tò débi tí ẹ̀wí ẹ̀wé torí pé tí ìgbàbẹ̀ yẹn kọjá ní òbí ká lè ní ìkẹ̀ wọ́n lè kí ẹgbọ́n sọ̀rọ̀ ìtàn kan lọ́wọ́ pé ìṣe ìjẹ̀mọ́ ìdìjúmọ́ ó wá ìfẹ́jẹ̀ kọjá títí pátálásí gan lè gbà ní ti báyìí àwọn àṣà lọ́dọ̀ àwọn sọ̀hábà àtàwọn tàbí ní pé ẹni máa kírun báyìí pé odò wá dá àwọn jàmáà kan àtàwọn kan jẹ́wọ̀n kan láàánú ìfáàfin ní ẹ̀kọ́ tiẹ̀ sọ pé bóyá èsì ìjọba ẹ̀yọ̀ kan so bẹ́ẹ̀ náà ni pé sáàpù náà bá ti ẹ̀sẹ́ nìdí ibi tí èèyàn wà pé títì tó wà nínú ọkọ̀ òkun ò lè lò sí títì torí ẹ̀ láàbù wà nídìí ọ̀dà sáì tó bá ti ń gbọ́ àmọ́ àwọn ráàtì bí wákàtí márààrún kò kàn má lò bẹ́ẹ̀ kú lẹ́yìn bí ẹ̀kọ́ bá ti gbó ti ń gbọ́ mo fi ń gbọ́ nìkan ẹ̀bí bọ́ sábà lò dájọ́ yẹn fún ẹ ìwọ náà ní láìpẹ́ ní láìpẹ́ sábà sọ wípé tí ẹ̀ bá ti ń gbọ́ sọ́ńtọ̀nì èèyàn gbọ́dọ̀ dá lóòótọ́ ni pé gbogbo alamàsìkò ṣùgbọ́n ṣe eléyìí tí ó dùtú láti lórí èèyàn tẹ̀wé èèyàn ò gbọ́dọ̀ má dáhùn ní ibi tó ẹ̀wọ̀ ẹgbọ́n tó ń wí ní ìsìn báyìí anybody nínú wa tabajọ́ kùnrin agbọ́dọ̀ kí ọ̀rìn láti tabajọ́ gbọ́ pípé òun tẹ́wọ́ mi gbọ́ pípé òun táwọn wí yẹ kìí ṣe máìkì ni a ti dìtáìdì máìkì ló sọwọ́ àti ìwà káwà o àbákàgbé lágbájá ìṣẹ́ ó gbọ́ fún wọn pẹ̀lú kò sí wá kírun hàn èyí tá bí dìtáìdì ẹni pé ibi tó ti pèrò tó fẹnu pé kó dẹ̀gbọ́ ibẹ̀ láàyè ó gbọ́dọ̀ lọ mọ́sálásí yẹn àbúgbọ̀dọ̀ lọ ìkírùn rẹ̀ tó tó ẹ̀ká bá lò dájọ́ máìkì fún wọn náà tẹ́ ẹ máa rúbí táà lè wà báyìí táwọn yóò ti máa gbọ́ bí lọ́ní pẹ̀lú sáńgọ́tọ̀ wọ́n ní ibẹ̀ náà ló rìn lọ wọ́n náà nígbà ẹ̀ẹ́ òbí ẹ̀ ní ìdájá àá ẹ́ bọ́yá tó bá ń kírùn ní irú mọ́sáàsì ìfẹ́kàmọ̀ eh, sùkòrò bí ìgbà ti gáràjì bọ́yá lè mọ́ ẹgbọ́ kẹ́yàn wá ní tó ń gbà bó gbọ́ ń gbọ́ sọ bó wà fẹsẹ̀ rìn lọ náà ni ìyẹn kọ́ ìyẹn a kàn fi jẹ́ kí nǹkan rọrùn fúnra wa káfí màsì kò ní àmọ́ èyí tí ìdájọ́ wà lóṣù lórí níbi ilé ìjọba ṣe ń pè lọ́tọ́ bá fẹnu pè báyìí ṣe kò sí ibi tí wọ́n wà ó gbọ́dẹ̀ gbọ́dẹ̀ lọ kẹ́hìn ẹ́ so fẹ́ni tí wọ́n ń gbọ́ síkà àbí ilé ẹ̀rọ kò ní ṣe then obìnrin tí ń kéwú lórí ìrun tó bá yẹ pé bá tí máa ń dàrú rẹ̀ kí ìrun bá kéwú jáde òun ò ké jáde yóò ké tí ó mọ̀ gbọ́ra rẹ̀ èyí tó ké òun ò ké ẹgbọ́n mi àfi níbi tó bá ṣe pé nítorí wọn bá wá sí ẹ̀wọ̀n láàrin àwọn tọkùnrin bá wà nìkan láti tó ṣe jẹ́jẹ́ torí kó mọ̀ tìǹbù ohun rẹ̀ mọ̀ tìǹbù ṣáàtì àmọ́ tó bá dá wà fọkùnrin dé kí òun náà ṣe kí ìdí ó kékeré jáde yóò fi jáde ní ìdí ó kéré jù yóò fi bọ́ra rẹ̀ ẹ́ ìdí ó kéré jẹ́jẹ́ yóò sì jẹ́ ọlọ́run. ee pẹ̀lú àtọkọ rẹ̀ ló wà lókè kókè jáde ibi tó yẹ kó jáde ẹgbẹ́ òun àkọ́kọ́ rẹ̀ òun àtọ́mọ́ rẹ̀ òun àti títà rẹ̀ kò sí nǹkan tó kóbìnrin ò lè kéwú dákè lórí ìdájọ́ rẹ̀ ló yàtọ̀ bẹ́ẹ̀ ibi tídájọ́ ẹbí yàtọ̀ ní ibi táwọn àjáde bá ọkùnrin àbáwọn tí wọ́n lè gbọ́ ohun rẹ̀ bọ́ níbi tí wọ́n bá ti lè gbọ́ ohun rẹ̀ bọ́kùnrin náà ṣe kí ẹgbẹ́ náà ẹgbẹ́ wa tó wá fáwọn yóò wọ́n ṣe ojú ohun bí ọkùnrin náà àwọn yóò kè tó ń gbọ́ tó ń lè kọlù láàrín.

tọ̀ wọ́n lẹ́nu tó bá travel ní ti bá zoro ti wọlé kò wá sì kírun wà àsìkò zoro ti lọ ọwà hmm? travel pọ̀pọ̀ tó bá travel ṣé yóò kí bí ẹni tó wà nílé ni àbí yóò kí bí ẹni tó wà ní onírìn àjò Allahu alam tó bá ṣe yí bá ní reason láti mọ́ sí ẹ bá gbọ́ mi tó bá ní rírì láti má fi kí bá gbogbo ẹ̀ṣọ́ àbù yẹn tó dẹ̀ dé rírìn àjò tó ìran yẹn ò tí lọ yóò kì í rírìn àjò ẹ̀wọ̀n bẹ́ẹ̀ gbọ́ mi bọ̀ tí ò bá ní rírì tó fi ìdílé rẹ̀ kọ́dà bó bá dé rírìn àjò yóò kì í pé náà kí ló fà ó ní pé jọ́sì àtẹ́ntó náà ti wà ń lé wọ́n lè pè wọn lágbo kan kó sọ pé ó ní kó jẹ́ ìtìjú tí ò fi sí lágbo kan sọ pé káàsìn tó tó ló tó ráyè kì ẹ́ ìrún náà ló sì kì í gbà lásìkò àti òtún ìwọlé ṣògẹ́ pé bí èèyàn lè kírun lásìkò aláwọ̀kọ́ èèyàn lè kí lásìkò ẹlẹ́ẹ̀kejì èèyàn lè kí lásìkò kẹta tó tó pé ìwọlé téèyàn lè ṣe ń lé bẹ́ẹ̀ náà ló lè gbé èèyàn dé ìrìn àjò náà ibẹ̀ lásìkò alákọ̀ọ́kọ́ ẹni ní rí sòfin lè kí nígbà tó fi dàsìkò ìgbà tó fẹ́ kí ìgbà tó fi rìn àjò àkùnrin ò tí lọ ìrìnàjò lóṣù hmm? àmọ́ kó ṣe wípé ẹni yìí deliberately àṣojú ìti wọlé kò wá di òṣèré sísọ ọwà travel hmm? kò sí ẹni òṣèré sísọ kan ọwà travel tásìkò rẹ̀ ọwà tó kọjá yóò tàbí tiẹ̀ níbi pé ilé ló ti dẹ́nu long ẹni ok ọ̀sán àpàṣẹ ọ̀sùn yìí sáwé yìí yìí sáwé àṣẹ sọ ọ̀rọ̀ wípé ẹni sàdáàkì um, Fatima ìbánpẹ̀ ni a ní ó ìyà ẹgbọ́n. ókíyà jámù ẹ̀ ní àwáàfin ó jẹ́ owó dirham ókíyà hmm? ló ṣe m forty dirham hmm? twelve ókíyà àti nọ́ọ̀ṣì nọ́ọ̀ṣì bụ áàpù ókíyà òun làtàrí ìgbàlá. ìyẹn ni wọ́n á calculate ní jẹ́ bí four hundred grams tẹ́gbọ́n mi kì í ṣe owó tó pọ̀ ẹni owó tó bá fi fi dirham calculate kì í ṣe owó tó pọ̀ tó bẹ̀ nítorí báyìí tá a bá fẹ́ wo dirham dirham yóò kiri ni tá fẹ́ lo dirham fi ṣe ìtọ́nù zakat hmm, two hundred dirham. gbogbo tó ọ̀nà ìdílé àbùdẹ́ rí òun kò tó bẹ́ẹ̀ lójú tó wà ní ọba tẹ́yìn ní ìtọ́mù ti ìgbó tó ọ̀nà ìdílé ní ìtọ́mù góòlù ní twenty gbogbo àtẹ̀lé ṣe twenty ó ṣe é lé five grams of gold. 200 grams ó ṣe déédéé 595 grams of silver 595 grams of silver ní gbogbo 20 grams huh? so 20 dinars ó ṣe déédéé 85 grams of gold so now sábà fẹ́ lo the drop of silver fún zaka bá a ṣe sọ̀rọ̀ 12 million fún eléyìí bóyá bóyá ló fi lè tó 2 million yes that is the talk river of lord ah. so Umar bin Khattab radiyallahu anhu torí pé Umar gbà pé kíní yìí kò pọ̀ jù ló fi fi ń ṣe benchmark pé tó sọ pé ayé àdínásàlá láfọwọ́lù bí mòhó rẹ̀ nígbà pé ẹ má ṣàgbéjú ti sàdá àti bẹ́ẹ̀ fáwọn obìnrin ìpè àlẹ́ bí sọ́lá wà sọ́lá kò sọ́ bàkan náà àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ ní sàdá àti kò sì gbá sàdá àti lọ́kàkan ní àwọn ọmọ rẹ̀ tó kọjá tó kọjá ókíyà méjìlá àti áfòrúbíà 12.5 ókíyà 12.5 ókíyà ó sọ bẹ́ẹ̀ tó rẹ̀ ní ọmọ ìwà bẹ́ẹ̀ benchmark rẹ̀ àmọ́ wà láàárá

wẹ́ẹ̀lì ó gbọ́dọ̀ ní nǹkan kan ṣẹgbọ́ ẹ̀ẹ́dẹ̀ ìlú gbọ́dọ̀ fi ní nǹkan kan onígbọ́lọ́wọ́ bá fẹ́ tí ó bá ti ní nǹkan kan fún omojú tó ní ó sì máa rajọ wọ̀lẹ̀ yẹn sáà títí ilẹ̀ sínú láyé jìbú náà nìkáhàn láta ìlú ọmọ ọmọ ọmọ ẹni tí ò ní ní tí ò ní sàdá àti tó obìnrin àbí tí ò ní ní tí fẹ́ ọ kó òun mójú bó kó máa gba àwìn tọ́lọ́wọ́ bó fi rọ̀ lọ́rọ̀ ẹ wá bẹ́ẹ̀ pé tó bá kó bá lẹ́sí òkun o pé lọ́ọ̀lẹ́ fẹ́yàwó sí mi lọ́rùn àwọn gbọ́dọ̀ tó wò ẹ̀ ẹ́ gbọ́dọ̀ owó gbọ́dọ̀ wà mẹ́rin òun náà fẹ́ẹ́ ṣèlú ká. now so mo gbọ́ ní ìjà lákọ̀ọ́kọ́ pé wọ́n lọ pé èèyàn olówó ó sì mọ̀ bẹ́ẹ̀ ṣe ní ká àwọn àtijọ́ rẹ̀ lówó lọ́lọ́wọ́ bá wù ẹ́ ok tó bá ti fún márùn kan ní ìsìnkọ márùn kan ní ìjẹ máa rìn nìkan kọ́ ò yóò lè sìn kan ní wípé yóò lè sìn ní pé kéèkì máa tó jẹ́ sára tó wà pé ó sì bẹ̀rẹ̀ lórí obìnrin kọ̀ọ̀kan àdìgbò ti wá àdà uh, kò sí lórí ìsọfún yẹn náà kọ́dà bí ìyàpá inú bá wà láàrin lórí ìsọfún àwọn òsì fún sádà tí wọ́n yé bá dá ilé ìsọ̀kan a ní kọ́nsẹ́tà pẹ̀lú márùn lè mẹ́sì márùn tó jẹ́ wá kọ̀ǹvẹ́ńṣánà fún obìnrin yìí ẹgbọ́n mi márùn tó wà conventional fún obìnrin yìí ìbò láti ọ̀sọ̀ gòkè nígbà tí wọ́n fẹ́ sísá rẹ̀ lọ ẹ́ ìwó kò bẹ̀rẹ̀ ẹ mọ tó bẹ̀rẹ̀ anybody tó bẹ̀rẹ̀ òun ní ìgbọ̀nsọ̀ nípa nípa márùn nígbà tí wọ́n fẹ́ sísá rẹ̀ lọ ìgbà tí mọ̀mọ́ ẹ̀ wọ́n fẹ́ ìlọ́nà ọkùn ìgbà tí wọ́n fẹ́ yàn fámìlì wọn bàbá bàbá dà sí ó lè fẹ́ ẹnìkan nígbà jẹ́ pé òun bá pàdé bàbá àlàyé kan tó ń lówó ni wọ́n fi búlù ẹ̀ nílò jẹ́ ẹ̀yọ̀ jẹ́ kó ẹ̀wọ̀ èyí tó já bréjì yéṣe individual là ń sọ ẹ̀ conventional là ń sọ so irú family tẹ́wọ̀n bá ti fẹ́ yàwó kọ́dọ̀ nínú nǹkan tẹ̀lé fi lọ wọ́n náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ok yéṣe tó ẹgbẹ́ irú family tẹ́wọ̀n bá ti jáde wọ́n ni kọ́dà tó ń gbà sí lábájá fẹ́ fẹ́ yàwó ní sí góòdù kan lọ lè rà fún ní Dubai sábìsì sàdáàkì wọ́n ni five hundred million jẹ́ màbẹ́ sọ pé o sáà lè délẹ̀ tí ọ̀gbọ́n fẹ́ fún ní ìfẹ́ yọ̀ kan ìwọ kò fẹ́ kán ní kọlífà ẹ̀gbọ́ bẹ̀ ọ́ ẹ̀gbọ́ àfi fóun bá ṣe fẹ́ ó fẹ́ fẹ́ ọlọ́kùn pé mọ́ wọ́n rí àápọ̀ olówó náà lọ́wọ́ àdápadà fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí ìbá ṣe lójú àlá ó yà jẹ́ lọ́rùn tó bá sáwù tó bá wù lára rẹ̀ tó wọ́n fẹ́ kó owó lẹ́tọ̀ òjú wa lábẹ́ ṣùgbọ́n kò sí sí sàdá àti kóbìnrin kọ̀ọ̀kan obìnrin náà wò dédé ara ẹ̀ bá ti sọ iye kan fún ọ ó wà lámà ó tètè sọ fún ní o wọ́n fi wọ́n ní ìgbìmù ẹ̀hẹ́n má sọ fún òun tó mọ̀ pápá rẹ̀ ó bàkà tó yóò five thousand ten thousand tó bá òun ni tó bá sì gbà tó wọ́n padà wá yá kú ọlọ́run wá sí ìwọ ló wá ju kó sàdéhùn lọ má kà ẹgbọ́n tẹ́gbọ́n báwọn tó bá rí kọ̀ọ̀tà dáàkì wọn pé ẹgbọ́n tẹ́ ẹ bá lọ bá bóbi ẹ̀fẹ́ pẹ̀lú fẹ́rẹ̀ tọ́ fẹ́rẹ̀ pẹ́rẹ́jẹ̀ ọ̀dà àwọn olóògùn olóògùn ọlọ́run fáàtì ilẹ̀ ẹgbọ́n ẹ̀lú yóò lọ fẹ́ hajj ẹgbọ́n sọ pé yóò lọ ọkùnrin ní díẹ̀ náà ẹ bá ti dọ́kọ́ ní yóò ọ̀rọ̀ ìgbè sàdáàkì hajj mi ní ìdí tó bẹ́ẹ̀ bá sọ fún pé tọ̀ lágbájá ó jù bẹ́ẹ̀ lọ ó bá fẹ́ gba ten million lọ ṣùgbọ́n sórí rẹ̀ ọmọ lágbára tó mí ṣe hmm? ọwọ́ tó bá fún ọ wọ́n fún orí ah, tó tí ó ṣe tán láti ìgbàlù sàdá àti tó ń lè àpọ́ọ̀dì àti ọba. ọkọ̀ kó ṣe wà náà tẹ́lẹ̀ náà nù èèwọ̀ ni kéèyàn rẹ̀ wá náà nù kó wá bẹ̀rẹ̀ jẹ́ para rẹ̀ tí sàdá kí nìkan lájẹ ni. náà ọmọdé àti ìgbọ̀n náà kì ẹ̀rìn sọ́dọ̀ àwọn èèyàn ó ti lọ́ọ̀dún ayé ìjọ́ ni gbogbo ilé ìwò fíìmù nìkan ẹ̀sìn mọ́gbọ́n lò fíìmù kò sí sí máa ìwé wọn ní kìnnìkan kàwá ní ìgbẹ́gbẹ́gbẹ́ ìgbé ìrà fún ọdún gbẹ́gbẹ́gbẹ́ ìgbé mà wọ́n ká gbọ́dọ̀ so kìí then uh, ọ̀rọ̀ pé ẹ̀yà Fatima ń lọ ta ọwọ́ rẹ̀ ó ń palẹ̀ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ hmm? bẹ́ẹ̀ àmọ́ níwùgbà yìí nígbà tí nǹkan ò sí pọ̀ Fátímà wa tó dá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sọ fún ànábì pé káàkiri kọ́sìn rẹ̀ náà lòun fẹ́ ànábì ni Alì jẹ́ sọ ó bá wà sọ̀tọ́ náà pé káàkiri ó fún un ní ẹrú tí ó wà sí ìtàn pẹ̀lú àwọn sọ ànábì wa sọ fún pé alá àdìlókun má ṣé kí n tọ́ka yín sí nǹkan tó lóore fún yín ju méjì ẹrú tẹ̀lé lọ ànábì wa kọ́ fún káàkiri sọ àtikárò tẹ́tà fún gọ́ọ̀tún alẹ́ àti fatima lànàbí kọ àmọ́ nígbà yẹn kò sẹ́rú lẹ̀ kò ìjọba àwọn tó máa ń lò lẹ́rìí bí kọ́dà gan ọmọ ànábì gan èyí tó bẹ́tà ní kéèyàn má kò ànábì fún ara rẹ̀ ti ń sọ bẹ́tà lọ ànábì lẹ́rú àwọn ìyàwó àdókò lẹ́rú àìsàn nípa mìíràn wọ́n àbúbátì lẹ́rú ọmọ àbúbátì àti ọmọ àbúbátì òun náà lẹ́rú pé gbogbo wọn ní nǹkan ló lọ́la o kò sẹ́rú lẹ̀ ní káàdì ìdí nítorí tó àti ìsẹ́rú lẹ̀ ò ní wípé àwọn ẹrú tí wọ́n kó kalẹ̀ àwọn kan ń bẹ nínú ni wọ́n ń gbé ànábì ìgbà pẹ̀lú ànábì ó kó bá lù pé káńtà àwọn ẹrú ìfipá àwọn ni wọ́n kó wé tàbí ìwé ìyẹn ó wà ó pàtàkì ju ká fún Fátímà lẹ́rú lọ. àmọ́ táàmì ẹ̀rọ ìlétà ọ̀padà lẹ́rú kò fẹ́ẹ̀ sínú kan nínú àwọn tàbí àlùbí tó lẹ́rú. tó kò lọ́wọ́ àwọn ẹ̀jú máa ń sọ pé ànábì lẹ́rú kì í sẹ́yìn ọ̀kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta àwọn bá pè ní omaru ní wọn ní kọ́dà omaru tún fi ṣe condition ẹ̀gbọ́n nígbà tó fẹ́ jẹ́ kàlífà ó ní ẹwà òun sẹ́yìnlẹ́ ìlú ìjọba nípa yìí o ní mọ̀ ẹ̀jẹ̀ ní dẹ́sìn ìmọ̀ ní déédéé bí irú èèyàn tó jẹ́ kétọ̀ sínú kùrẹ́ yìí wọ́n ti ní wọ́n ní kí ni yóò di pé àwọn ọkọ̀ yóò lẹ́sìn yóò sì lẹ́rú yóò sì lẹ́rú òkè ṣe pé wúmọ̀rù wà jẹ́ nígbà ayẹ́sọ̀ wúmọ̀rù wọn fẹsẹ̀ rí o mo jù báyìí lọ ní ilé lífì lóò tí ìbí lífì tó jẹ́ kàlífà o wúmọ̀rù tó kéé sílẹ̀ bọ́lọ̀ bá ṣe ní rọrùn fún yan fún méjì bá rọrùn ẹ̀tọ́lọ̀ wá ti rọrùn púpọ̀ náà tó rí gẹ́gẹ́ ibi tí àmọ́kásọpọ̀ kan ló lọ́lá ju ọ̀kan lọ ọ̀rọ̀ lọ́lá kọ́ ò ẹ̀kí ló tàbí bèèrè bẹ́ẹ̀ Thank you. ṣe bẹ́ẹ̀ àwọn tábọ̀tà ọkùnrin bá ẹ̀gbọ́n ẹrú tó jẹ́ bùkátà bàní different types of ẹrù lálẹ́ àwọn ẹrù kan bẹ pé báwọn olówó wọn tó bá ti sìn wọn wọn wá sọ fún ọ pé ẹ jọ ẹ jẹ́ lọ gbéye báyìí wá tó o bá ti mú wá wàdàn wọn lọ́àdì tó irú kọ́nsẹ̀tì wọn pẹ̀lú kìtàbà wọn ni kùrán zọ pé wọn lè dín ẹyẹ gbàgbọ́n náà kìtàbà mímọ àmàlàkàtà àìmánu fún pàkáàtì wúhùn nínú àlẹ́ tó fi nǹkan yọ àwọn tó fi wọn sí ìkó pé ẹ jẹ́ ìkàmọ̀lọ́ bí táwọn fi ṣiṣẹ́ káàmù tó ọmọlúwàbí tẹ́bá nǹkan bá ṣéyàn dáadáa wọ́n sì lè ṣiṣẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ fún wọn so irú rẹ̀ ní bàríra fádọ́dọ̀ àìṣà àwọn olówó rẹ̀ ti sọ fún pé kọ́lọ̀ lè mú eye báyìí wá bọ́sẹ̀ ẹgbẹ́ tó máa ń ṣe wọ́n á pé iye tó wọ́n mú wáyé lórí ọdún ni ìwé ọdún mẹ́wàá wàá máa ṣe iye báyìí lọ́rọ̀ assistance yẹn ni bàríra fádọ́dọ̀ àìṣà tẹ́lẹ̀pẹ̀ àtìkù pẹ̀lú owó tí ìlẹ̀ kẹ̀ fírí kọ́sẹ́lẹ̀ tí bá ti ń gbóòrùn fídọ́mù kó lè dání ọ̀n wa Aisha wa fẹ́ àtìkù ìtẹ́ẹ̀dì tí Aisha ó fi wá fún ní owó Aisha wa fẹ́ rà because ẹni tó ẹgbẹ́ kìtàbà ni wọ́n bá ṣe fún kódà kó bá ní owó yẹn láti sàn lẹ́ẹ̀kan náà olówó rẹ̀ lè mọ́ gbà lọ́sọ́fẹ́ kó pẹ́ ẹ̀hẹ́ eh, kó lè fẹ́ lò ó so now àìsàn bẹ̀rẹ̀ wọn pèsè àkókò màárà ṣe àkókò tó ló màárà ní ìṣòwò tó gba ìwọ lówó yóò wá gbówó lé ẹjọ ẹ yóò gbówó lé àìsàn tó problem so àìsàn wa rà bọ̀ kí làwọn fámìlì ìbàdàn àwọn tó ń jẹ́ olówó ẹ̀sìn wọ́n tún wá fẹ́ ṣó grid ó fẹ́ gbówó lọ́wọ́ yẹn kankan rà lọ́wọ́ rẹ̀ ọwá sọ pé tán bá tún fi rà á náà náà o gbọ́dọ̀ bá ṣàfẹ́ tẹ̀tẹ̀ free ni o káwọn kan ní condition báyìí kọ́dà tán bá tẹ̀tẹ̀ free náà kọ́ o loyalty ìbàdíra ọ̀rọ̀ làwọn ò ṣe wàhálà ni wọ́n pè kí wọ́n pè wàhálà yìí ó ní pé ṣẹ́rí ní sísìn ìbá lẹ́rú tó bá ìṣẹ́ nìkan tí mo lẹ́rú ni mo ṣe tọ́lọ́ lára ìmọ̀ tẹ̀tẹ̀ free tẹ̀fẹ́ mú lẹ́nì kankan kò ní fámìlì ní kankan tẹ́lẹ̀ yẹn bá padà lówó later in life tí sẹ́gbọ́n mi sọ kó ní ìyẹn ọ̀rọ̀ ọ̀fẹ́ pé mi náà ọ̀fẹ́ sẹ́gbọ́n náà lẹ́ẹ̀kan bá àti bọ́ọ̀lù sẹ́sẹ̀ pé kò ní bàbá kò ní ìyá padà wá lówó kò wá lẹ́yìn kẹtọ́ ìdòwú ẹni èmi tí mo sẹ́sẹ̀ pé èmi ní padà kókó rẹ̀ padà kí ní ìyẹn wà láwọn àlùwàlà hmm? so àwọn tó wá fẹ́ tàbà nílà fún Aisha tó wá ti mọ́jẹ̀mú pé àwọn tẹ́ ń ta o àmọ́ if eventually tí Aisha bá padà sẹ́sẹ̀ free àwọn sẹ́sẹ̀ free o wà láwù rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ kó jẹ́ ti àìdá àwọn náà làwọn ní ìyẹn ló mú ọ̀rọ̀ tánà tó láti wá bọ́ sórí bíbá àwọn ìbá sọ fún àìsà pé ìṣẹ́rìsì lọ́wọ́ olùwàlá mọ́jẹ̀wọ́rẹ̀ fún wọn kò lè wọ́ pé bọ́ bá fún wọn gan ọlọ́run kò fẹ́ méjì tábẹ̀rù wọ́n sàbí sọ fún olùgbà máa kó ìgbà kò lọ́wọ́ pé kó lò ṣẹ́rìsì lẹ́sà sí ìgbà ìlà gbogbo mọ́jẹ̀wọ́ tó gbé kò lọ pẹ̀lú kíra ọlọ́run àtọ̀rọ̀ ànábì tọ́lọ́run bá fẹ́ Eh? gbogbo mọ́jàmù tó kò lè bá ṣọ́tù bá kù mọ́jàmù tí ó wà pálíkì tí ó tí ó ní ìfẹ́ wà láwọ́ káàdà bí àtàṣà kọ́dà kó jẹ́ ọ́nbẹ́rẹ́ mọ́jàmù lànà ìwà wà mi fa iná liman àkà ẹni tó bá tẹ́kì yàn fún ìlú ò ẹ̀ta ni bẹ́ẹ̀ àwọn ẹ̀ta wà wà láti bọ́ ẹ̀ ó rà so Aisha ló padà wá tẹ́sí bàrírọ̀ so ìtumọ̀ ẹni pé bàrírọ̀ lọ́dọ̀ Aisha náà tẹ̀rù ni because Aisha rà lọ́dọ̀ olówẹ̀ ó wá wà ní yàrá Aisha ènìyàn ara dúkìá Aisha ni Aisha wá tẹ sí ìgbà tó wá tẹ́tẹ̀ free òun ni ó wá di ẹni tí òun àtẹjọ jẹ́ mẹ́lẹ̀ kò rí òun sì wà lẹ́rù òun sì rẹ̀ tó tẹ́tẹ̀ free so ibi ṣẹ̀dá gbé wá òun ní wípé bẹ́ẹ̀ méjì bá fẹ́ra tí obìnrin bá ti dọmọlúwàbí tẹ́tọ̀sẹ̀ ti ju ọkọ rẹ lọ́rùn o lè decide àti pé ọkọ rẹ̀ ẹ̀dọ́kọ̀ òun fẹ́ mọ́ automatically ìyẹn ni mo bí bu mẹ́bẹ̀ dákò àwọn dọmọlúwàbí mo ṣe fẹ́ràn rẹ̀ oníkẹ́ ìsàkọ́lé káàkiri mo mọ̀ ó tún lọ lè náà fún bá ń bá bàrídà sọ̀rọ̀ lànà ìwà sọ̀rọ̀ bàrídà bá ó bá sì wo òbí ṣe òfẹ́ràn rẹ̀ dàbí àná ìfẹ́ kan wà papọ̀ nígbà tẹ́lẹ̀ inú òbí ṣe bàrídà bá bàbá rẹ̀ sọ̀tọ́ là ń pé àtàmúrù ní ṣé àṣẹ ni àbí àdáì ah, àná ìlà iná máa na àṣà wọ́n kàn sí pẹ̀lú náà wọ́n fẹ́ ah, eh. àwọn fẹ́ gbà tẹ́lẹ̀ náà jọmọ́ ìbẹ̀ ní so bọ́rọ̀ pàdérọ̀ sì jẹ́ ẹrú náà ni wọ́n rà kì í sọ̀rọ̀ àìsà kankan ó wá sọ́dọ̀ àìsà náà ní pé owó ló wá wá àìsà wa rà lọ́tọ́ wá rà tán òun náà ó sì rí mẹ́lẹ̀ ẹrú tọ̀ sẹ́mọ̀ ẹgbẹ́ tó ń bá tó bá tẹ̀sẹ̀ fún iná ni ó ní wàlá wàlá ló fi wà nílé àìsà pé ìkọ́sẹ́ ní sábà máa sọ tán rẹ̀ bàbá wọn jẹ́ àtẹ ìbí ìyà tóbi kó tó ṣe máa ní ìṣòro gbígbà ìjà bá kú àìsà lè jẹ́ tó wáyé pé ogun bá tẹ̀lẹ̀ náà bí ìṣòro fámìlì wo lọ jẹ́ ìṣòro fún fámìlì àìsà mú ẹ̀yìn tó wáyé bàbá ní ìṣọ̀pọ̀tì àwọn ní ìṣọ̀pọ̀tì tó máa fẹ́ kọ àwọn èèyàn sínú rẹ́kọ́ọ̀dù ọ̀dà àwọn ọkọ̀ ẹni téèyàn jẹ́ ókè ẹ jẹ́ ká bí ìgbẹ́sà ẹ̀wọ́ ẹni tí wọ́n gba ọ̀fẹ́fẹ́ owó fún yàn sásìkò òun wá tó àwọn èèyàn sì rí lóde wá parọ̀ lè kírun náà ọlọ́run àlọ́ tí ọ̀pá ìgbòho bá ti tó lòtọ́ èmi sì pé nìkan ti tẹ́kọ́ ṣe ni pé ìṣẹ́jú lọ́sọ̀ ló fi kí ọ̀hún kó kàn sọ fún bá kánjọ kan má bínú kán fún ta ẹ lọ́rọ̀ pé ìyọ̀n yẹn bí ẹ̀ tó bá kàn fẹ́ kí wọ́n ta kọ lókù ẹ̀yin náà lè sọ fún ẹ pé ó jẹ́ ẹ̀rọ èyí mo lè tó wá sẹ́kẹ̀rẹ̀ ní ìgbẹ̀ gbàmílò náà tó ti kírun ẹjọ́ tó rẹ̀ yìí sáré kírun ẹjọ́ tó fẹ́rẹ́ sì bá náà then oníní àjò àtàdúrà rẹ̀ ṣé bí a bá lọ sí ìlú Ìbàdàn náà bẹ́ẹ̀ tó ní situation tó ní àjò wà òun náà fún ní fún pàtó náà tó ń gbàdúrà rẹ̀ sáwọn sọ̀tẹ́là kọ̀ọ̀kan rí pé nígbà táwọn sọ̀tẹ́là ń sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ẹni tí ó ń ṣèrìn àjò ó dákọ̀ ọkùnrin kan tí ń ṣèrìn àjò lùtí lù sábà oníṣẹ́ àjò ti pẹ́ àṣà àgùbà ẹ́ irun rẹ̀ ti dàrú eruku ti bò àbí bẹ́ẹ̀ ọwọ́ tẹ ọ sọ́dọ̀ lọ torí irú kọ̀ọ̀dúnṣọ̀ wà yẹn tó ṣe ló wà tẹ̀gbọ́n tó wá sọ fún ọ pé àtàkọ́rù kíkà sí àdáàbò ìrìn àjò náà kọ́ páàkì ìyá ní tó irú kọ́díṣà yẹn lọ́lọ́wọ́ bá fi fún ẹni yẹn ní àpọ́nlé yẹn tó kọ́ bẹ́ẹ̀ lọ ní bí kọ́díṣà ṣì dà tó wá kó bẹ́ẹ̀ lọ tó gbé ọlọ́run àmọ́ yóò jí olùmọ̀ tọ́rọ̀ ìdàdà ṣé ọlọ́run bá ọlọ́ba tí máa ń dẹ́ni tí ìnira bá tì tó bá bẹ́ẹ̀ lọ́run situation ọlọ́run. ẹ látara kí ni. Ee. Ee bí ara ara rẹ̀ tí òun tó ti ó rẹ̀ ní àbúdágbà ẹ̀hún tó wọ́n ẹ̀kọ́ yìí fẹ́ tó àfẹ́fẹ́ ìyẹn ò ní máa jẹ́ gbogbo ọ̀gá rírẹ̀ náà wà lára àkàtà ìdí ti jábọ̀ wọ́n sàbẹ́ tó ní máa jẹ́ àkàtà gbogbo ọ̀gá